ọba tí ó wò ní arú ẹ̀ tó jẹ́ pé pẹ̀lú agbára rẹ̀ lórí bó ṣe fẹ́ rẹ̀ la ṣe bẹ̀rẹ̀ oṣù alálùbáríkà oṣù àpọ́nlé oṣù ìkẹ́ oṣù gẹ̀ tí àwọn afá máa ń sọ fún wa wípé àkọ́rọ́ àkọ́kọ́ rẹ̀ àforíjì ni àárín rẹ̀ ìkẹ́ ìgẹ̀ ni ìgbẹ̀yìn rẹ̀ àlìjánà ni abẹ́ àtàkọ́kọ́ àtàrin rẹ̀ àfitútóbi rẹ̀ àti bẹ̀ kó jọ mọ́tò wa ní kankan nù rẹ̀ ọlọ́run. ó rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ fún wa láti mẹ́fà kan kàdánù èyí tó wo lè jẹ́ nínú gbogbo oore tó fi sínú Ramadan. eléyìí gbẹ̀rọ̀ fún wa níbi èlé wípé kò sí tí Allah subhanahu wa ta'ala ò lè ṣe fẹ́rù ẹ̀ ẹ̀rú ó sì gbọ́dọ̀ kágara èèyàn là máa ń rò tá a rò láròpin tá a yípa rẹ̀ ò lè ká eléyìí kì í ṣe bí ti Allah subhanahu wa ta'ala ah. nígbà tó jẹ́ kó rọrùn fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ṣe bẹ́ẹ̀ fún àtúnṣáájú wa anabiwa Muhammad ìkí àtọ̀lọ́lọ́n kó máa bá àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n rìnà lójú ọ̀nà ìtàlì kí á mọ̀ fi dé abẹ mọ́yà gbogbo ẹnu ọ̀nà àlìjẹ́nà ni ó máa pe àwọn èèyàn àwọn olùgbàgbọ́ òdodo nípa ìbámu iṣẹ́ tó bá rọ̀ wọ́n lọ́rùn tí wọ́n bá ń ṣe jùlọ. ẹni tọ́lọ́wọ́n bá aláàbá fi àwẹ̀ rọ̀ lọ́rùn ẹnu ọ̀nà kan wà tí wọ́n kọ́ síbẹ̀ pé báàbò rọ̀yàn ẹnu ọ̀nà yẹn àwọn tí wọ́n ṣàdédé máa gbàbẹ̀ àwọn tí wọ́n spẹ́sífáì rẹ̀ fún òun náà làwọn aláwẹ̀ jùlọ báàbò rọ̀yàn ẹnu ọ̀nà yẹn táwọn aláwẹ̀ bá ti gbàbẹ̀ tán kò sẹ́lòmíì tí ó wọ ọbẹ̀ lẹ́yìn wa adépẹ́kálukú máa wẹ́nu ọ̀nà wo gbà wọlé àwọn kan ní báàbù sọ́dákọ̀ ẹnu ọ̀nà àwọn tí wọ́n máa ń ṣètọrẹ àánú púpọ̀ ayédànù ni àdúgbà tí ò sínú rọmọdọ́ọ̀nì àwọn ìyẹn sábà ti wọlé tán ẹlòmíì ò ní bá wọn wọ̀ ọ́ bẹ́ẹ̀ làwọn kan wọlé lẹ́nu ọ̀nà báàbù ẹnu kíkí àwọn da okùn ẹbí pọ̀ báwọn yóò ṣe wá wọlé lójú ọ̀nà eléyìí tí wọ́n salápá ń tètè ju àwọn akẹgbẹ́ wọn lọ nìyẹn. bẹ̀tà bá wò dáadáa a rí wípé gbogbo ẹni tí ó pè yìí tówó lè jẹ́ nínú ọ̀nà ọ̀nà yìí ó gbọ́dọ̀ jẹ́ múmìnì lákọ̀ọ́kọ́. torí pọ́lọ́ ò ní gba irun ò ní gba àwẹ̀ ò ní gba ájì ò ní gba zàká ò ní gba ìdókun ẹbí pọ̀ lọ́wọ́ èèyàn ọ̀ǹtì téèyàn fi jólúgbàgbọ́ òdodo. bá nàbì sallallahu alaihi wasallam bó ti sọ fáwọn sàhábà nìyẹn kò sí ìyẹnu kúrò lórí ọ̀rọ̀ yìí Abubakar Siddiq fi náwó sókè rọ́bì ọ̀gbọ́ àníwá ọ̀gbọ́ ọlọ́mọsàbà yọ́nú sí apá ó lè rí iṣẹ́ ọlọ́run ǹjọ́ rọrùn ó jẹ́ wípé gbogbo ẹnu ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ yìí èèyàn kan yóò máa pe èèyàn kan. láàmì sá èèyàn kan ṣoṣo ẹnu ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ yóò máa dẹ̀ran wípé ọ̀dọ̀ òun ni kó ni. ànábì gbogbo ẹnu ọ̀nà tó wà lè jẹ́nà pátápátá ni ó máa jẹ̀rán Abubakar. so tábìrì pé oore yìí kò sí tí aláwọ̀ kì í ṣe fẹ́rú kó láti lọ́ńbẹ̀ ń bẹ́nu kápá ọlọ́run ń bẹ́nu ọrẹ ńta rẹ̀ tí ò lálà ó lákọ̀ọ́kọ́ rọ̀mọ̀dọ́nà kó fún wa lórí rẹ̀ láforíjì tó bá ti foríjì yàn kí ni ó ṣe fún yóò kẹ́ tó bá ti wá kẹ́ tán tó bá dálé kí á mọ ọlọ́run bó ló fi wá wọ̀ sí ìyẹn túmọ̀ yìí pé a bẹ́ẹ̀ bó ṣe ṣe bẹ́ẹ̀ fún gbàgbẹ́sà náà ní sọ bẹ́ẹ̀ fún mọ́ṣà ṣe bẹ́ẹ̀ fáwa náà lọ́wọ́ ah. láti mọ́jà pàdánù kankan nínú iṣẹ́ olóore ah. nínú oṣù yìí àbílẹ́yìn rẹ̀ àbáwọn tá ti ṣe ṣáájú ah. ramadana tòní tọ́lọ́n bá ní kílẹ̀ oṣù bá wa lórí dáadáa bẹ́ẹ̀ mọ́ṣà gbà bẹ́ẹ̀ fún wa ṣe àmọ̀ pé ní òdì mẹ́rìnlá àjẹ́ pé yóò máa jẹ́ fourteen nine fourteen forty seven Allah subhanahu wa ta'ala ramadana eléyìí mọ́ṣe lọ́kọ̀ọ́kù fún wa bó tiẹ̀ jẹ́ pé ẹ̀rù tó ń bá ayé lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ṣé ramadana eléyìí sóhun kọ́ ni ó jẹ́ ramadana tí ó pẹ̀kun sí àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé eléyìí tó tóbi pẹ̀lú táwọn èèyàn emphasage lórí ẹ̀ ó tó wa lórílẹ̀‐èdè yìí lẹ́ni àti mùsùlùmí káàkiri gbogbo àgbáláyé ká lọ jókòó èmi àtẹ̀yìn ẹja wa náà bẹ Allah subhanahu wa ta'ala báwo ni ó ṣe la àlèhùnmọ̀ yìí báwo ni ó ṣe fàánù rẹ̀ lépa bá nípa tí ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè ayé torí pé irú eléyìí kò fẹ́ ṣẹlẹ̀ rí so ó tún wá jẹnu rọmọdánà kẹyìn ìtumọ̀ ẹni pé àwọn olùpáyọ̀ ọba dẹ́dà àwọn olùlúmọ̀ nípa ọba tó dá wa àti tírà rẹ̀ àtọ̀wà nẹ́bí rẹ̀ wọ́n wá ń bẹ̀rù pé àwọn àpẹẹrẹ yìí ó sì ti jọ mọ́nú àwọn àpẹẹrẹ táwọn kà nínú ọ̀rọ̀ ànẹ́bí wa Muhammad àfi bẹ́ẹ̀ kó jọ kó lékún àánú rẹ̀ fún wa ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا ọlọ́ba tó máa ń darí ẹ̀mí ẹrú kó dákun kó darí ẹ̀mí wa síbi tí ó lórí fún wa ọlọ́ba tó máa ń mọ èyí tó dáa jùlọ nínú ìgbàgbọ́ èyí tó dáa jùlọ nínú iṣẹ́ téèyàn máa ṣe tàbí tó máa ń ronú lórí ẹ̀ tó máa fi ń pàdé àánú ọlọ́run máa ṣàṣìbẹ̀ fún wa. wàyà àbúrò lẹ́nu. دون الله ما لم ينزل به سلطانه وما ليس له به علم وما للظالمين من نصير orí àyà yìí láti dúró lánàá ìyẹn àyà seventy one ní súra tàlàhájì ìyẹn súra ogún àti méjì nígbà tí Allah subhanahu wa ta'ala tó ń sọ fún wa nípa àwọn ewu tó ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń sin mí nídẹ̀yìn ọlọ́run. Bàbá wọ̀ọ̀ṣì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bàtà wa ń ka Qur'an. A rí i pé gbogbo ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala tó bá ń sọ fún wa, ó máa ń dá púpọ̀ lórí kásì òun, kásì má mí òun, àbí ká má mí pẹ̀lú òun. Lórí ọ̀rọ̀ yẹn náà ló máa ń ọ̀rọ̀ yóò fi lè yé wa a rí wípé wọ́n máa fún yàn ní mathematics wọ́n máa ń túwìtì topic kan ní mathematics tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà wípé ó wà nù tó wà nù àwọn subject eléyìí tó nira púpọ̀ tí topic nù mathematics tó bá ti le púpọ̀ examples máa pọ̀ kò sí tó lè bí example púpọ̀ kọjá wípé kí n tí wọ́n fẹ́ kó yé wa mẹ́wòó lè ṣe kí ni kó lè yé wa ìyẹn túmọ̀ sí wípé nínú tó pàtàkì jùlọ nínú tọ́ba adẹ́dà ń pè ní àtìyín sí òun náà ni báwo làá sì sin lóun nìkan yóò wá máa fún wa láwọn àkàwé àkàwé àkàwé nínú àkàwé ta lè mú nínú ayé àtàkà lánàá kan yìí òun ni pé àwọn tí wọ́n ń sin míì nígbẹ̀yìn ọlọ́run ìyẹn túmọ̀ pé wọ́n fi ọba tó dá wa wọ́n fi kalẹ̀ Béèyàn bá fẹ́ pọ̀ gbọ́ nǹkan fún kankan, ìpé eléyìí ni ò fẹ́, eléyìí ni mo fẹ́. A gbọ́dọ̀ rí qualities kan lára ń tá a fẹ́ yẹn tá a rò pé nítorí wà bí ìdájọ́ eléyìí lọ, eléyìí lágbára jù yìí lọ, eléyìí lè ṣe tẹ́léyìí ò lè ṣe. A rí i pé a máa ní àwọn house equipment kan, Áfíríkà láti ó ti di old model, eléyìí ò lè lọ ta dáadáa. Fáànù eléyìí ò ṣe kí ni kò fẹ́ dáadáa nítorí jẹ́ ká pa àwọn kan tì ní pé wọ́n lágbára kí ló máa wọ èèyàn tí wọ́n fi fi Allah subhanahu wa ta'ala tí wọ́n fi kalẹ̀ tí wọ́n sì mí àbí tí wọ́n pe nǹkan mí dẹ́yìn rẹ̀ tí wọ́n lẹ̀ fi kalẹ̀ ìyẹn ìyẹn ní pé Allah táwọn èèyàn fi lẹ́lẹ̀ tí wọ́n pe nǹkan mí mo táwọn èèyàn ń pè ní dẹ́yìn ọlọ́run máa lámìyàn náà gbèrè yí sòlítọ́ mo tí wọn ò lẹ́rìí lórí ẹ̀ ìyẹn ni pé kò sámà dájú fún wọn lórí tí wọ́n sì yẹn. wàhálà ìfàlàhùn kò tún wá sí ìmọ̀ látọ̀dọ̀ táwọn lè sọ pé àkọọ́lẹ̀ ìmọ̀ ní eléyìí tó jinlẹ̀ kò sí fún wọn kẹmọ̀ pé méjì ni wọ́n sàfẹ́kù rẹ̀ á wá béèrè pé why are you worshiping doesn't deserve to be worshiped. why tẹ́ ń sin tí ò yẹ kẹ́ ẹ sìn ẹ fi ẹni tó lágbára lẹ̀lẹ̀ ẹ fi ẹni tó mú ẹ̀rí láti sánmọ̀ tẹ̀ ẹ̀dẹ̀ rí ẹ fi kalẹ̀ ọba aláàánú gbogbo ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ níjọ́ àlùkìyámà وما للظالمين من نصير وما للظالمين من نصير a jẹ́ wípé tó bá dálè kí á mọ́ ọlọ́run gbogbo ẹni tó bá ti sin míì dẹ́yìn ọba adẹ́dà kò ní ráràn ṣe lọ́dọ̀ ọba láti dá wa torí pé láyé kò wá ràn sí lọ́dọ̀ ọlọ́run tó báwo ni ó ṣe wá ráràn sí lọ́dọ̀ ọba tó dá ohun tí wọ́n ràn sí lọ́dọ̀ rẹ̀ láyé yẹn kó lọ́ wà lónìí a rí pé gbogbo báwọn èèyàn ṣe máa ń ṣe pátó àwọn tí wọ́n máa ń sin mí gbẹ̀yìn ọlọ́run yẹn sásìkò kú wọn bá tó wọn èlé dúró lórí ẹ̀ kò yẹ ká gbé wọn lọ sọ́sítítù bẹ́ẹ̀ ni kò yẹ kí wọ́n máa dààmú káàkiri ó yẹ kí wọ́n dúró lórí ọwọ́ tí wọ́n wà yẹn ìyẹn túmọ̀ pé àtẹni tí wọ́n sìn yẹn kò lè gbà wọ́n bẹ́ẹ̀ ni onírànlọ́wọ́ kan tó lè ṣe fún wa abiyalá àtẹni àtẹni mẹ́ta mú wa dúró gbogbo ẹni tó bá ń sin mí dẹ́yìn ọlọ́run tó ń forí balẹ̀ fún kan mí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àbótiẹ̀ ń pè ó wá ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ tó bá dejú àlùkì àmọ́ ẹni yẹn ó pàdánù ọ̀ràn sí àtọ̀lọ́ ọlọ́run kan ṣoṣo. وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتَّبِعُونَ يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير وإذا تتلى عليهم آياتنا بينات الله سبحانه وتعالى open one ريزيز tóun fi ní ran kèfèrí lọ́wọ́ níjọ́ àlùkìyàmà láti rí pé kó disturb nínú ẹni tọ́lọ̀ lè ràn lọ́wọ́ ó ní pé wáyé bá tútìlá àlẹ́ yìí ááyá tùlá bẹ̀yìn náà sábà ń ka ọ̀rọ̀ ohun ọlọ́run ááyá nìyẹn tó ti yé ááyá nínú alukur'an bá a ṣe máa ń sọ fún gbogbo ìgbà torí pé ayẹ lè ṣàdédé má pàdé kẹ́lìmà gbólóhùn ááyá ìmà singular ááyá ìmà plural ááyá tún àwọn ohun àmì aya máa rìfásì a máa rìfásì a lot of meanings nínú ẹ̀ ni kó já aya alukur'an táǹkà yìí láti nìkan sí nìkan aya kan láti nìkan sí nìkan aya kan aya máa jẹ́ nǹkan àmì gbòógì pàtàkì jùlọ wọn a máa rìfáàrà àti mìíràkù nǹkan àmì tó tóbi aya máa rìfáà sí àlámà àpẹẹrẹ ó ti yé pé àpẹẹrẹ báyìí òun lè yí èyí tó wò lè jẹ́ èyí tó ṣe pàtàkì nígbò tí ló wà yìí bá tútìlà tó máa ń ka kùránì fáwọn èèyàn pé tálù kùránì ní ká má ṣe ní àyà tí ń bàyè náà àwọn ọ̀rọ̀ tó dẹ̀ clear ibẹ̀ láti rí pé kò sọ̀rọ̀ kan náà kùránì tó lè fáwọn èèyàn lọ àmọ̀túmọ̀ rẹ̀ tábí wá sọ fáwọn kan ni wọ́n mọ̀ lóòótọ́ àwọn kan mọ̀ ju àwọn kan lọ bẹ̀ka wá sọ pé ìtumọ̀ rẹ̀ àwọn èèyàn mọ̀ àti pé kì í ṣe àyà tó bàyè náà nítorí aláàbá fi lé pè ní a clear text ajẹ́ wípé tá a bá lọ báwọn tó mọ̀ wọ́n jòyè wa pé kò séyìí tó rújú máa yà lọ kọ̀ọ̀rọ̀ hàn kò séyìí tá nábì kí àtọ̀lọ́ ọlọ́kùn máa bá tí ó ṣàlàyé fáwọn sọ̀hábà pé ntọ́lọ̀ ń gbà lérò ni ntọ́lọ̀ ń gbà lérò ni ẹlẹ́kẹta bẹ̀ ni pé ntọ́ba aláàfin lo ààyè tún bẹ̀yẹ̀ náà gbogbo ọ̀nà tọ́rọ̀ lè gbà yéèyàn lọ́lọ́ ti ṣàlàyé ẹ̀fọn alálùkọ̀ọ̀rọ̀ tó túmọ̀ sí pé ẹni bá ṣìnà ó ṣìnà fúnra ẹni àyàfẹ́ ni tọ́lọ́wọ́ bá kádàrá láti lépa bá ọ̀rọ̀ ọlọ́run mo rọ̀ wá dáadáa ẹ jẹ́ ká jòkó ta alukur'an tá a máa ń wá ìtọ́sọ́nà lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kan tá a fẹ́ dáwọ́lé tá a bá padà sínú kur'an tá a ní rí ìtọ́sọ́nà lórí ẹ̀ torí tó bá dáadáa pè ní kíni àyàtú bayyinat àyà tó clear ó ń ká mi ọ̀rọ̀ ọlọ́run tí ó júwe àbáyọ fún lórí àlámọ̀rí náà. تعرف في وجوه الذين كفروا المنكر gbogbo ìgbà táwọn olùmọ̀ tábà ti ń ka ááyà yìí fún àwọn kèfèrí àbáwọn tí wọn ò fẹ́ gbà Allah subhanahu wa ta'ala ó fẹ́ júwe reactions àwọn tọrọ yìí ò tẹ́ lọ́rùn ìyẹn ni pé táàrífù fi ojú alladhina kafaru al-munkar. ó ní ìrìn ànábì ó rí lójú wọn báyìí ẹ̀rí pé wọ́n change ojú wọ́n kóró ojú pé kí ló tún kà yẹn ìyẹn túmọ̀ sí pé wọn ò ní wà kọ̀ǹfọ́tébù pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó ń kà fún wọn nínú àpẹẹrẹ tẹ́lẹ̀ mọ káfíìn òun lẹni tó bá ọlọ́run fún tó dislike pé ẹ mẹ́ka àfẹ́ gbọ́ abẹ́ láti gbọ́dọ̀ sọ́ra gan ibi tẹ́ ẹ̀ bá fẹ́ kí wọ́n ka ẹ̀ mẹ́jọ wọ́n kà ń lẹ̀ kẹ́ wọ́n máa ń pe àwọn àfáà pé ẹ wá bá wa coordinate ìnáwó wa àfáà is not meant to be coordinating the city i'm sorry to say ẹ jẹ́ ká yóò yé wa dáadáa àfáà yìí sẹ́ni pé ẹ bá ń coordinate ìjókòó mi torí pé báwọn àfáà ṣe place ara wọn la fi rí wọn pé wọ́n fẹ́ coordinate ìjókòó kí náà pé coordination ìjókòó ìyẹn túmọ̀ sí pé wọ́n fẹ́ sọ òfin ọlọ́run fún wa nípa ń tá a fẹ́ ṣe ìdájọ́ ń tá a fẹ́ ṣe a fẹ́ ṣe ìyàwó afẹ́ ṣèkó ma wọ́n fẹ́ sọ kílò fi ọlọ́run fún wa lórí kíni wọ́n bá ti sọ yẹn fún wa tán ẹ̀yìn àfẹ́ ìbá bá wọn sọ̀rọ̀ ẹ̀ káwọn èèyàn jòkó ó yá ọmọ kan máa ka kùránì káwọn èèyàn dákẹ́. that is why lọ́pọ̀ nú àwọn èèyàn fi ń dislike wọ́n ń dislike àwọn àfà wọ́n bá ti rí wọn abẹ́rẹ́ nú. so àìrí pèsè sí àwọn èèyàn kan ló gbé wọn lọ bẹ̀ àmọ́ ìtàn sọ gangan ni wípé àwọn tí wọ́n mọ̀ òdodo nípa alukur'an àmọ́ tí wọ́n ní gbàgbọ́ nú rẹ̀ táwọn èèyàn bá ti ń ka kur'an fún wọn lánàá lónìí àbí lọ́la ń fẹ́ rí sí wọn ni pé. Láàrínbù fi ojú nílẹ̀ bí ìdákàfà olùmọ̀ ká. Ẹ ti rí rejection mind. Ẹ ti rí pé ojú wọn ó ti korò sí tí wọ́n ń yẹn. Tọ́lọ́ mọ̀ pé òdodo ni. Ó dàbójú wọn ò korò lọ́kàn tiwọn. Wọn ò fẹ́ dáwọn èèyàn mọ òdodo. وَإِذَا تتلى عَلَيْهِ آيَاتُنَا ولى مستكبرا كأن لم يسمعها àfáà ti ti àyà bọ̀ àyà o tó máa ti ti àyà bọ̀ àyà ẹ̀ máa ma o sọjá ká máa ma ó fún wa láyà mi pé tó bá ka alukur'ani fáwọn èèyàn gbà míì kí lẹ́yìn fún ó ṣe. wàlá mo tẹ̀sí rọ. àwọn èèyàn ó dìde pé ẹ̀wò this is what we bá wọn yẹnu ó máa dàbí ìgbà pé wọn àti ẹ̀gbọ́ rí ka a nà fi òrùn lẹ́yìn ka a nà fi òrùn lẹ́yìn ìwà kọ́. torí pé èdí bí ó ti wà nú etí wọn tí wọn fẹ́ gbọ́rọ̀ yẹn. bàbá ṣe òun àyè. Allah subhanahu wa ta'ala ó ní gbogbo ẹni tẹ́ bá rí tí bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ fún wọn ní Allahu akbar ẹ máa gbárùkù àwọn ní bashiri kun sọ pé sáàmà dunú kalẹ̀ ìyá ń dúró dé ọ. bẹ̀tì níbí nǹkan kí ló wí. تعرف في وجوه الذين كفروا المنكر. ojú wọn ojú kọ́ ló kọ́ ọkàn mi ó kọ́kọ́ kọ́ ojú ò lè ṣàdédé react until n tó bá ṣẹlẹ̀ lórí ọkàn téèyàn ò bá ti láìkì nǹkan látòrí ọkàn ojú òkòrò kódà lẹ́yìn ìgbà yẹn yóò wá transfer sí oríkèéríkèé ara wọn kí oríkèéríkèé ara wọn fẹ́ ṣe. يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا. wọ́n bá débi wípé àwọn tí wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run fún wa wọ́n fẹ́ kọlù wọn wọ́n fẹ́ jálù wọn kódà wọ́n fẹ́ fìgbàmú wọ́n fẹ́ fìyà jẹ wọn pé àwọn àpá àtàmọ́sá kan kọ ọ̀rọ̀ ọlọ́run. tẹ́ ẹ bá rí tó wàhálà ta ní pẹ̀lú àwọn èèyàn lénìí ni pé tó bá

wọ́n wàá bá débi pé wọ́n máa gbógun ti àwọn sábà máa ń káyà yẹn lófin ní takadu yẹsùnà bìlẹ̀dínà yẹsù alẹ́ im. àyà tìlẹ̀. kódà wọ́n bá débi yẹsù kílówí yẹsù asátúwà oníkéyìnwó fẹ́ jẹ gàba lórí èèyàn pé bákà mọ́ àmọ́ táwọn ẹni yẹn bá padà lọ tán wọ́n padà mọ̀ rí pé òdodo ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí presently láyé ó ti kúrò ní middle east pé kì sọ̀rọ̀ Palestine kì sọ̀rọ̀ Gaza nìkan àgbáyé ti máàkì papọ̀ tó ti àwọn èèyàn ti ń fọ́ọ̀mù alliance tó ti àwọn èèyàn ti ń fọ́ọ̀mù group àwọn ìlú mẹ́jọ kan wọ́n ń kójọ méje wọ́n ń kójọ ẹ bẹ́ẹ̀ rí i pé kò sí tó máa ń bí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta èyí tó bí àkọ́kọ́ èyí tó bí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì kò sí tó bí náà wọ́n fọ́ọ̀mù kí ni o wọ́n fọ́ọ̀mù alliance kí ló mi lọ bí ọ̀rọ̀ yìí padà ó ní wípé àwa rí pé àti tipẹ́tipẹ́ làwọn olùmọ̀ ti ka ọ̀rọ̀ ọlọ́run wípé ní ti ìṣẹ̀lẹ̀ yẹn yóò padà ṣẹlẹ̀ àmọ́ àwọn tí wọ́n ń sọ fún wa àwọn èèyàn ò fojú dáadáa wò wọ́n kódà wọ́n gbèrò aburú rò yakadu yestuna, billadhi yatlu aleim ayatina wọ́n bá débi pé wọ́n fẹ́ gbá wọn mú tí wọn ò bá rí wọn gbá mú wọ́n dẹ̀dẹ̀ wọn láti pa wọn à ń pè àfọ àwọn àgbà kan nílẹ̀ Zaria makaduna Zaria bẹ́ẹ̀sì ni wọ́n máa ń pè ní Sheikh Albani Zaria wọ́n ìmọ̀ wọ́n ọ̀rọ̀ àmẹ́ta wá sá ọlọ́mọ́sàlá foríjì àfọ àná. tẹ́ bá wo ọ̀dọ́ ni wọ́n mo lè sọ wípé wọ́n jù mí lọ díẹ̀ lọ́jọ́ orí torí pé gbogbo àti mo máa ń wo clips wọn ẹ rí i pé ọ̀dọ́ langba ni wọ́n. bẹ́ẹ̀ gbogbo wàhálà tábà yẹn ṣe púpọ̀ fáwọn ará Kaduna State tí Zaria ń bẹ nínú rẹ̀ wọn ò appreciate ẹ̀ ọ̀ǹtì àgbà tí wọ́n pa. Ó yá ìbéèrè tó yẹ ká béèrè pé kí ló fa kúrú àwọn yẹn. Kì í ṣe pé wọn ò fògùn sínú oúnjẹ fún o. Oyè wọn ò kì í ṣe kó lásẹ̀ tó. Kí ni wọ́n ṣe fún àwọn agbébọn? Ó pọ̀ láti wá sí làwọn arms a well trained arms men àwọn ni wọ́n lọ pàdé rẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ yìn àti ọ̀tọ́ wà ní ọkọ̀ brọ́dà kan sọ fún mi pé ọmọ ọ̀pá wa kan wà ní ọkọ̀ ọjọ́ yẹn tó jẹ́nu àwọn very close student àfà mo ẹ̀jẹ̀ gbọ́rọ̀ yẹn tí ó ti jọ̀sẹ̀ kan sí méjì lọ ibi tí mo ti lọ ni pé mo wá wo mùnákọ́tà àfà yẹn kan pẹ̀lú àwọn àgbààgbà àfà nílẹ̀ Zaria ní pálásì ẹ̀mí azazawa Zaria. òun nìkan lórí àfàbí ogun ẹ wá rúbí kí ló dé lẹ́yìn náà bá tẹ̀ ń dalé kan náà dalé kan náà ẹgbẹ̀mí rẹ̀ n tó yẹn fún mùsùlùmí tòní ni pé bó ṣe ń ka ọ̀rọ̀ fún gbogbo àwọn tó wà kò sẹ́ni tó fẹ́ tìlà lọ́wọ́ àfà lójú báyìí ni ni ẹ máa ṣe kí ni máa mú wá ló wà gbogbo báwọn ṣe tó ó ní a ah, ṣèbẹ́yìn lẹni ká kó tíra wa èmi ò mọ tí ò dáhùn kó tíra wa lórí ibi tẹ́túró sí èmi wá kó tíra wa ẹ̀jẹ̀ ń ṣe kí ni ẹ̀jẹ̀ ń kà á. láfta gbogbo awuyewuye yẹn náà ná padà dẹ́mi rẹ̀ lókodò nígbà tó ló ń fẹ́ bẹ́ẹ̀. sùkẹ́mi náà pété àlùkò àti bá ń sọ̀rọ̀ ó ti mọ tó ṣẹlẹ̀ ṣáájú ó ti mọ tí ó padà ṣẹlẹ̀ kódà ó mọ tí ò ní ṣẹlẹ̀ tí ó bá padà ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí lójó mọ tìwá nílọ lójó ní takáàdù wọ́n bá débi wípé yẹ̀sùnà bẹ̀lẹ́bì ìnà yẹ̀sùnà àlẹ́yìn àyàtìlá. a jẹ́ káwọn èèyàn ní fẹ́ èèyàn kankan gbogbo ẹni tí bá ti ń gba àwọn èèyàn láti èsì táǹkà ayé ọlọ́run fún wọn làwọn èèyàn máa fẹ́ dẹ́nu wọn lógbòdò àmọ́ tá rí òkú rọ wọ́n bá lọ. قل أنبئكم بشر من ذلكم. rí ànábì wa Muhammad kúl sọ fún wa àwọn tí wọn ò fẹ́ gbà yẹn ọní ṣé kí n fún wọn ní ṣé kí n fún iní rò aburú tó ju tẹ́ ẹ ṣe pẹ̀lú àwọn èèyàn yẹn lọ aburú tẹ́ ẹ ṣe sí wọn mo tẹ́ ẹ fẹ́ ṣe sí wọn yẹn ẹ̀yin ó pàdé aburú kan tó ju eléyìí tẹ́ ẹ ṣe fún wọn yẹn lọ aburú wo ni. àfà òun àti ogún bí sáré ní sáré kan. ó ní rẹ̀ ànábì ní sọ fún wa pé tẹ́ fún iní rò ní aburú kan ìbáwí kan tó ju eléyìí tẹ́ ẹ fẹ́ máa bá wọn wí yẹn lọ kí gbogbo ẹni bá lè bá olùgbàgbọ́ òdodo tó bá lè gbógun ti àfọ́ òdodo tí ń ka ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn tó bá lè gbógun ti tẹ́ni rẹ fi bá ń bọ́ àbófara ni wọ́n ànáàrù yóò wọ̀ náà. Annáru wa'adaha Allahu alladhina kafaru. Iná yìí, ọba dẹ́dà lóun ti sàdéhùn rẹ̀ fún gbogbo àwọn sábàjẹ́ kébìrì sọ̀rọ̀ àti sójìṣẹ́ òun àti sítírà òun. Wàbí Sàlmàṣí. Wàbí Sàlmàṣí ìbíná tó ń bẹ palẹ́sẹ̀ kalẹ̀ tó ń sàbẹ̀ fún kéferì ó burú ní ibù padà sí ọlọ́mọdé ọlọ́wọ́ lọ sí. tẹ́ wo ọ̀rọ̀ tálùkùránì sọ fún wa yìí a rí i pé pẹ́kípẹ́kí ló dàbí pé ń ṣẹlẹ̀ mọ́ wa lára ọlọ́run fún agun ẹ̀ bá wa lò káwa náà òfin máa ń bẹ pẹ̀lú ẹni tí ó máa gbógun ti àwọn tí wọ́n máa kà ọ̀rọ̀ ọlọ́run tó ti yé nínú ṣe sí àwọn ẹni ayé àwọn tí wọ́n jẹ́ pò kí inú àwọn aláṣẹ láyé ìṣesí wọn ni pé tó bá rí àpá kan tó bá jẹ́ni tó ń ka alukur'an àtọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá lè pa wọ́n gbé e sẹ́wọ̀n ni. wọ́n ṣe kí ni a lè presently àfa olùmẹ̀sìn mélòó ní bẹ́ẹ̀nù prison yard ní mamlaka sòdíyà. a lè sọ àwọn tí wọ́n lọ sẹ́wọ̀n láwọn káàkiri káàkiri àfáà mi Abu Ishaq al-Huwaini rahimahullah rahmatan wasi'a àti Sheikh Abdulhamid Kishki rahimahumullah ta'ala jami'an lọ́mọ́sára akẹ́wọ̀n méjèèjì àwọn méjèèjì jìnnà síra wọn ọmọ akẹ́wọ̀n sí kìíní sáàfáà ni wọn Abu Ishaq ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pé òun kọ̀kọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìmẹ̀sìn ẹ máa wo kan o ó lákọ̀ọ́kọ́ ó ní tíra bàbá yẹn lòún kọ́kọ́ ó yẹ wa ó ní so ìpàdé àwọn mẹ́kún ẹni tí wọ́n ṣe òun lójú ọ̀yìn pẹ̀lú wáàsí ṣíṣe àtọ̀rọ̀ ọlọ́run fóun náà ti bẹ̀rẹ̀ sẹ́ni tó ń wá ìmọ̀ òun wá wa ọ̀nà ẹ̀jìn tó fi dijọ́ kan tó ń lọ challenge wọn tí bàbá ní lọ kẹ́kọ̀ọ́ kó torí kí wàá máa challenge ó ní jọ́ yẹn ní ọpọlọ òun ti dìde kó náà gbọdọ̀ pọ́ mẹ́sìn ó ní àmọ́ tó ṣe é mà ó ní yàtọ̀ sí ẹ̀bà tó ń ti kú ọ̀bẹ̀ tán tó ń kú òní mọ́tàrí òun àti wọn ò ní pàdé kankan àgbàdo àwọn pàdé lọ ibi tí wọ́n lọ nù. a ti ní báwọn Allahu akbar ìtumọ̀ ẹni pé Abu Isahaki lọ́mọwé yìí ni rahimahullah wọ́n mú òun lọ́tọ̀ wọ́n mú ta ni abdulhamid kishki tó dàgbà gbà wọ́n mú òun lọ́tọ̀ àwọn méjèèjì ti dọ̀wọ́ pàdé lẹ́wọ̀n ó ti lè jẹ́ tán méjèèjì lẹ́kọ̀ọ́ àtàwọn tán pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ ara yẹn kò sí wọn wà lórí ilẹ̀ àwọn yóò máa wò wọ́n àwọn yóò máa bayé jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ wọ́n lọ́rọ̀ ọlọ́run ni àwọn afọ́dà àwọn ẹlẹ́sẹ̀ òtẹ́lẹ́ ṣe kíni wọ́n lórí wọn sí nǹkan kan torí tó bá ti rọ́ lódodo wọ́n ní ó ń try láti instigate àwọn èèyàn síjọba tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ náà. olùlàfà òun àti ukọ̀ ìṣàròyìn mi báàrí kúrò náà. Allah subhanahu wa ta'ala ó ní gbogbo wàhálà táwọn èèyàn lè pètè pèrò fún àwọn tó máa ń ka ọ̀rọ̀ ọlọ́run ìmí wà tó burú jù bẹ́ẹ̀ lọ òun náà ni náàrù iná kan wà á da àwọ̀. iná kan ìbámu rẹ̀ tó lé tó ti palẹ́sè kalẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá pa àwọn èèyàn wọ́n á máa dẹ́rù bà àwọn èèyàn tí wọ́n bá pa àwọn èèyàn wọ́n máa dẹ́rù àwọn olódodo wípé ẹ ṣọ́ra a máa gbé ẹ kò lẹ́sí tí wọ́n lè ṣe gbogbo olú àlámẹ̀rí yìí náà àwọn kan ti sòdodo fún wọn ní middle east ṣáájú ọ̀rọ̀ ikó tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀ wípé amẹ́ríkà tẹ̀ ń tẹ̀lé yóò jàǹbá yìí so kódà kò yẹ ká rí nínú àwọn ọmọ lárúbáwá tí wọ́n jà alias fún israel máa dálíkà ara wọn lárúbá tó ń ṣe kí ni ń sọ fún ọ̀tẹ̀ ẹ wàá sọ pé kí náà fẹ́ mú bẹ̀ lọ́dọ̀ israeli kí ni wọ́n mú wọ̀ wọ́n lè mú kàkà bọ̀ àpá burú torí pé Allah subhanahu wa ta'ala ó wulẹ̀ ti tó àṣírí fún wa قل لن ترضى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وسينتو نسيبو ما يهودي جو بيورو سي حتى until tó lè jó yọrù ni pé tẹ̀tẹ̀bí àmì látàm tó o bá lè dà bó ṣe dà. Nàám. Wàbí sàlìmàṣí. Wàbí sàlìmàṣí tó túmọ̀ sí pé àwọn olùmọ̀ ti kí àwọn èèyàn nílọ̀ ká mọ bo làwọn èèyàn máa pè wá sí torí pé gbogbo ẹni bá gbógun ti ọ̀rọ̀ ọlọ́run àbáwọn tí wọ́n ń sọ Allah subhanahu wa ní irúfẹ́ irúfẹ́ owó fi wọ́n wọ̀ sínú náà ọlọ́run kò jọ kó má ṣàlàwà ń bẹ̀rù. يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمكروه الله سبحانه وتعالى ó mọ̀ wípé àwọn kan ò ní gbógun tọ̀rọ̀ ọlọ́run àtàwọn tí wọ́n ń sọ láti fẹ́ máa dúnkokò wọn àbí láti fìyà jẹ wọn tó kọjá àwọn ẹlẹ́bọ. ó wá ní ẹjọ́ òun fún wa lápèjúwe kan ó ní mo pè gbogbo ẹ̀yin ènìyàn yá àyùwá náà ló ń bá tààlà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ta ti kọ́nu súra ìṣáájú àríkó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú yá ayò ànáàsù àbí kí ló fi bẹ̀rẹ̀. yá ayò ànáàsù tàkùn rọ̀bẹ́kùn. iná balẹ̀ balẹ̀ tà àti. iná balẹ̀ balẹ̀ tà àti bọ́lọ̀ tó ni yá ayò tó kẹ́yìn nínú súra yìí. ẹ wá wo tó bẹ́ẹ̀ fi parí rẹ̀. ó wá ní àti wá ṣàlàyé fún wa nú ẹ̀kọ́ tá a ti rí ní pabambẹ́ẹ̀ òun ni pé gbogbo wa tó bá ti ní yá àyíwá nurse a máa rìfà sí èèyàn bíi tiwa a máa tún rìfà tí ó wà lábẹ́ rẹ̀ náà àwọn àlùjànnú torí pàwọn méjèèjì náà lọ́lọ́run náà tarí sí ànábì sí. gbogbo wa ló kójọ papọ̀ torí pé àwa méjèèjì náà la wà láìbù láti ṣe rúùsè sí tóníkámẹ́ṣe ó wá fẹ́ júwe fún wa kí ni ìgbìyèlé kí ni ìwúrí fáwọn tí wọ́n ń sìn míì tó yàtọ̀ sọ́ba adẹ́dà bẹ́lẹ́ pẹ́pẹ́pẹ́ fara ní àwọn olùmọ̀ àbáwọn olùpèsè sójú ọ̀nà ìsìnlẹ̀ ọlọ́kan ṣoṣo ó wá níyà ayò àná ẹ wá dúrìbà mẹ́ta lónìí ọba adẹ́dà ó fàpèjúwe kalẹ̀ fún yín. fásitẹ́mi òwúlà. fásitẹ́mi òwúlà ẹ jẹ́ ká dákẹ́ ká gbọ́ àpèjúwe yìí ká wá gbọ́ dáadáa ìtumọ̀ ẹni pé fásitẹ́mi òwúlà láyàkùnà làyújádù lè sọ tún àwọn ìsìnmá ìlàbẹ̀ ìsọ èèyàn ò lè rí nǹkan gbọ́ àyàfi tó bá ti kíni tó bá dákẹ́ wọ́n ní pásítẹ́mì owúlá ìyẹn ní pé ẹ gbọ́ dáadáa o. Nàám. Iná lẹ́bí dàdàdà òun mi dúró láyé láyé ọ̀pọ̀lọpọ̀ bàbá. Allah subhanahu wa ta'ala ó fẹ́ jẹ́ ká ronú nípa táwọn èèyàn máa sìn tó yàtọ̀ sọ́lọ̀ whatever tí nǹkan yẹn ìbàjẹ́ gbogbo tí ìbàjẹ́ láyé kìí ṣe ní nàìjíríà nìkan gbogbo bí táwọn èèyàn ti ń sìn míì tó yàtọ̀ sọ́lọ̀ lágbàáyé kò máa ń sọ fún wa nínú tá a lè pa bá àwọn èèyàn sìn màálù àwọn hulud àwọn kan sìn màálù kò sí táwọn èèyàn ò sìn tó ti yẹ kò fẹ́ẹ̀ sí tẹ́ ẹ lérò àwọn èèyàn gbókúta kalẹ̀ kò sí tí wọ́n sìn. so oníranran kan làwọn èèyàn ń sìn láyé lónìí ẹ máa rò pé ní twenty century níbi tọ́lọ̀ ní kọ́là tó yẹ kéèyàn tó wà ní rúurú ṣe sí yẹn àwọn èèyàn sì wà bẹ́ẹ̀ tí wọ́n ti kú lórí rẹ̀. Allah subhanahu wa ta'ala ó wá fẹ́ rò pé sáwọn kan yẹn wọ́n tá a lè sìn wọ́n ó ní fún wa tó bá ni tó bá إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا gbogbo táwọn èèyàn sìn láyé tí wọ́n pè lọ́lọ́run láń láyéláyé nù ìyẹn ni pé ábàdà táyé ò ní fi dáyé má láń yàkùlùkù dùbàdà wọn ò lè dá ìsinsin ẹ wà pé tí ò tọ́lọ́ mú wa wọn lè dé kí ni wọn lè dá yìí sísìn azubab ní pèjì sísìn. لن يخلقوا ذبابا ولو اجتمعوا له. ẹ má sọ pé kọ̀ọ̀kan wọn o tá a bá ní lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọn wọn ò tó dá lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọn kódà wàhálà wíjítàmà wùlà tí gbogbo wọn bá kójọ láyé tí wọ́n dá gbogbo òsà wọn jọ láyé àhùlùkùsù lára wàhálà wíjítàmà wùlà. tá a bá wá kójọ pé ó dá o ọ̀ya kìnnì kan ògún ìgbàwo ògún ọba sásọ ẹja dá nǹkan kan wọn lè bá ń pín. wà á yẹ sùnbẹ́ bùbá àbùṣe aláya sàmìhùn mi. níbi tá tó wá lẹ́dẹ́ kí wọ́n lẹ́dẹ́ tẹ́mọ̀ tí wọn kìnnì yẹn lẹ wọn ò tó ń tá a gbọ́dọ̀ máa gbára lé délé táwọn bẹ̀rù délé táwọn sọ pé ó wọ̀ sí ká máa sìn ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ gbọ́ yé dáadáa mò ń júwe àwọn kan fún wa tá a gbọ́dọ̀ mọ̀ dáadáa torí pé yóò bá àwa ní kọlọ̀ sí ẹ̀dá àwa ní ẹ̀ kò kàn ó kàn fi ń sàdírẹ́sì ni ẹ lọ wo ọwọ́ ọwọ́ àwọn ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin lónìí ẹ bá lẹ́kẹ̀ funfun lọ́wọ́ wọn. kí mo pè é lẹ́kẹ̀ funfun tẹ́rẹ́ báyìí lẹ́kẹ̀ yóò ṣe lẹ́kẹ̀ kankan o lẹ́kẹ̀ ìṣẹ̀ṣe ni. ẹ lọ wò ó dáadáa kódà tó bá ti kó bá gbokùn tán tó bá fi sọ́wọ́ tán yóò tún fi sẹ́sẹ̀ lẹ̀kẹ̀ funfun níbo lẹ́sẹ̀ àwọn ọmọ omi nìyẹn àwọn abọ́yadé àwọn tí wọ́n ń sin omi ṣé wàá rò pé ah, ah, subhanallah sábà tiẹ̀ sọ pé kíní yóò jẹ́ ọba abẹ́dà kí ló dá fún wa láyé yàkùlùkù dùn bàbà wọn ò lè ṣe kíni o wọn ò lè dá iṣu sí wọn làwọn ojú tá máa hù láà kódà tí wọ́n bá kójọ tó bẹ́ẹ̀ èmi àti ẹja sọ́ra dáadáa bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ráwọn èèyàn yóò kírun níjọ́ kan la tún rí lórí gbangba ọ̀kankan wáyé a tún ráwọn èèyàn tí wọ́n ń tẹ̀ lárúgbá lárúgbá àlásìkò yìí lásìkò yìí ní twenty century tọmọ China ti fẹ́ lè sọ pé ó fẹ́ séèyàn ọmọ China China ti ba débi wípé wọ́n sá pé òun sọ pé mo fẹ́ ṣe irinṣẹ́ báyìí kò fẹ́ ṣe. so làwa wá wà ní nígbà tá a wà ní seventeen century àwọn tí wá wà ahead lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe tún bá yín sọ̀rọ̀ yìí níbi tí ọ̀rọ̀ yẹn lágbára dé tí China ti threat America ó sọ fún mi pé it is time tí wọ́n bá fẹ́ kó òun wọnú ogun yìí they should call for ceasefire kí náà pè ní ceasefire kájọ kí ni kàdáwọ̀ náà dúró. òun náà ló bá ti ń dá sí òun àti Japan tó àwọn tẹ́lẹ̀ kojú tó ń ṣẹlẹ̀ nìyẹn torí pé òun wo pé ẹ wá àsìkò tó ń rówó nìyí àsìkò tó dẹ̀ ń rówó ní lóòótọ́ ó lásìkò tóun ṣe kíni tóun rí owó China dẹ̀ ń rówó láyé lọ́wọ́lọ́wọ́ báyìí torí gbogbo ayé ní ìtajà sí gbogbo ayé ní bùkátà rẹ̀ àgbọ̀ àlesa láì má dákẹ́ bó tiẹ̀ jẹ́ pé ń bani nínú jẹ́ ìbànújẹ́ ńlá ni ó jẹ́ kólùgbàgbọ́ òdodo pé ha fáyé ó tàn báyìí náà nì tá a bá wá pàdé ọlọ́run kí láti pàdé rẹ̀ orí ibo ló fẹ́ bá wa táyé ò bá tiẹ̀ tán orí ibo ni ó bèmí àti ó gbọ́dọ̀ jẹ́ tó gbọ́dọ̀ máa bà wá nínú jẹ́ kí ṣe bá kú á kú yẹn ṣe tó gbọ́dọ̀ bá nínú jẹ́ bá a gùn lẹ́mìí á kú kó kú rèwerèwe kó sápàdé ọlọ́run lẹ́nu ìyọnu àmọ́ orí ibo la fẹ́ fi pàdé rẹ̀ iru gbàgbọ́ wo ni ó wà lórí ẹ̀mí wa lẹ́kùnmọ̀ wípé kò sí ẹni tó jálágbára kọjá Allah subhanahu wa tó máa ń fagbára fọ́kàlùkù ìran dára kan táwọn èèyàn ti ń gbúrò pé China ti lọ́wọ́ lábẹ́ rẹ̀ torí pé tí yìn wọ́n rò pé ṣépà rẹ̀ lè ka ó wá ń yin bọ́ọ̀bù kan látàbẹ́ omi barakallahu fik ó yin bọ́ọ̀bù abẹ́ omi àwọn ó lé ẹ̀ tí láti abẹ́ omi ó yìn láta èmi ò gbọ́rù rẹ̀ rí yóò nà ló lókè ni yóò wà máa yìn kò wá yìn lókè tẹ́ẹ̀bì ni pé mo fẹ́ yìn ó wá yìn látàbẹ́ omi. so nígbà táwọn èèyàn báyé débi tán bá dé yìí so làwọn kan wá jòkó lọ́wọ́ ń gbé pèsè ọwọ́ lọ kó fún ẹ díẹ̀ àbẹ́yìn ọba tẹ̀ ṣe sàrà àmọ́rù sàrà tí ó ṣe ọwá lọ kó fún ẹdìẹ àtẹ̀yìn díẹ̀ tó ti bu ọwá pépò sí ẹyin díẹ̀ mẹ́ta àwọn kan ọ̀rẹ́ wa kan gbàdá lọ primary school <laughs> mo mọ̀ dáadáa tá a bá jí láàárọ̀ wa padà ẹyin díẹ̀ láàárọ̀ yóò kẹ́kọ̀ọ́ ẹyin díẹ̀ àbá àtẹ̀tí ìkéwù gbà wọn ọmọ ẹja lọ jẹ ilé o àwọn ń pẹ́yìn ò bá sì bu لن يخلقوا ذبابا ولو wípé there will be something in advance. Láàrin pé àǹfààní tá a jẹ ni. Níjọ́ wo la gbọ́ páwọn náà sọ pé tọ̀ lágbàáyé táwọn o, àwọn náà fẹ́ ṣe báyìí. Níjọ́ wo ni eh, kinní kan wọ́n eh, bá pe kinní kan sínú ẹyin, wọ́n wà lẹ̀, yóò wá di kinní, yóò wá dùn bí bọ́ǹbù, ìwọ́ tíráì rẹ̀ wò. Ọ̀rọ̀ pé ọwọ́ àwájú oníṣàkàbùlà ni. tó bá gbé 47 forty seven fún yàn yóò lọ gbé kọ́gi ni. tó tó túmọ̀ pé ayé yẹn jẹ́ kó yé wa tí ìṣẹ̀lẹ̀ jẹ́ ó wa pé gbogbo táwọn èèyàn sì ti látọ̀ sọ́ba dẹ́dà kò sí mẹ́. ẹ má wàá sọ ẹ má àrò a tèmi China kì í ṣe mùsùlùmí rẹpẹtẹ ẹni bẹ́ẹ̀ ni òun ló máa ń mọ ẹni tó bá wù. tó rọ́pò àwọn òsì ẹ̀gbà ń bẹ̀. máa dálíkà òun lálágbára tá a bá lè dúró tì ó ń bẹ pẹ̀lú wa bẹ́ẹ̀ ó kàn kù kákà dìde àwa ló kù ká dìde ká sípa olọba adẹ́ta ń júwe ń tá a lè pè lọ́lọ́run tá a máa wárí fún ó ní láyé yàkùlùkù wọn ò lè dá iṣu sí wàhálà wójú dáná òwúlà ó dà tí gbogbo wọn bá dá agbára jọ òun ò lè dá وإن يسلبهم الذباب شيئا لا يستنكفوه منه tó bá wá jẹ́ wípé níbi tí wọ́n ya ọ̀lẹ́dé àtàwọn àti tí wọ́n ń pè lọ́lọ́run wà ń yẹ sùlùmù zùbáàbà ṣe à kí èsì sí bá wá gba nǹkan lọ́wọ́ wọn tí àké sì máa gba nǹkan lọ́wọ́ èèyàn tó bá gba nǹkan lọ́wọ́ wọn ó bà sórí oúnjẹ wọn n tó bá píkì kó bẹ̀ wọ́n lè mú lọ́wọ́ ẹ̀. láyé sẹ́yìn ìhùn mi. tó bá gbé nǹkan tí èsì sí bá ìgbà sórí oyin tó bá ilé tẹnu bọ̀ tó bá ilá wọn ò lè dá padà. ó yá. báwọn bá pọ́ọ́líbù wá ìbátò. báwọn bá pọ́ọ́líbù ẹni tí ń wá nǹkan ọ̀lẹ ni ìjọ́lẹ̀ rẹ̀ kò tún wá lọ bí ọ̀dọ̀ alágbára ó wá ń wá sọ́dọ̀ alimọ̀tìlúmù dọ̀yìfù mítìlá ó lọ ń bá ọ̀lẹ bí ẹgbẹ́ rẹ̀ sẹ́yìn bá gbára lẹ́ẹ̀kan ọ̀ tálágbára tó bá fẹ́ sádi nǹkan wàá sádi alágbára tó bá fẹ́ pe alágbára o fẹ́ pe èèyàn òun wá ìrànlọ́wọ́ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ alágbára má wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ kíni ẹni tó jẹ́ ọ̀lẹ́bí tiẹ̀ wọ́n là máa para ti ẹni tó jẹ́ alágbára ẹni ó sì jẹ́ alágbára tó dá ayé òun náà ní Allah subhanahu wa ta'ala ó la wọn tàná fara lé òun ni wọ́n para tì òun nìkan ló sọ pé wà máa ń yá ta wa kẹlẹ aláwọ. ó lẹ́ni bá lè gbára lé mi fàwúwà hasbù ó lẹ́mìí ní tó. Inna Allaha balighu amri. Allah subhanahu wa ta'ala ó lóun nìkan àṣẹ òun ló máa mú dé ògógó. Qadara Allahu li kulli shay'in qadara. Mama try láti gbìyànjú bí ma ṣe àtẹ̀wà àná wà bí àwọn ìwà mẹ́rin ìwà káràmì alayna jami'an láti lè máa kọ̀nẹ́ẹ̀tì wa padà wípé kí làwọn nǹkan àṣọwárò àwọn àṣírí tí ń bẹ lábẹ́ tamẹ́ríkà ò fi fẹ́ kí atomic chemical weapon yìí kó dọ́wọ́ mùsùlùmí ẹni kí ló fà á wọ́n mọ̀ wípé tó bá dọ́wọ́ mùsùlùmí tá a bá fi lè develop lórí ẹ̀ a ti dókun méjì okun mélòó okun ajẹ́ méjì kí ló kún àkọ́kọ́ a nígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run a sì kí ń bẹ̀rù kú ó ti yé tó tọ́ bá ti lóyá a kì ń bẹ̀rù tágbára bá tún wá lọ tẹ̀ wọ́n lọ́wọ́ ipá ò ní ká wọn mọ́ torí pé ìfẹ́ ayé ìwọ̀nba ló mọ lórí ẹ̀mí wa àwọn ni wọ́n gbọ́ dúlé kí ni ó ní láyé àwọn ni wọ́n láyé bí ìgbà tí wọ́n fẹ́ lọ àwọn ni wọ́n rò pé àwọn fẹ́ lo two hundred years kò sí tọ́ka wa pẹ̀lú two hundred years mi ní tí two hundred years ṣe hundred nígbà mi ìfẹ́ ọ̀sẹ̀ mi ò ní tí four hundred ṣe mi ò ní tí fi ṣe I do study mo ti sọ several times mi ò ní tí hundred ṣe. so tí Allah subhanahu wa ta'ala bá ti mọ̀ yìí pé àsìkò yìí yóò dàrú padà òun lẹ́nu ìyọnu tá a bá ti lè lò gbogbo ṣe fẹ́ ó ti tó. torí sẹ́tẹ̀ tí ó jù yẹn ń kà yìí bọ́ọ̀lù yóò ṣe máa bẹ lọ́n pé kó gùn kó gùn lórí kíni. mo ní ó ti gùn lórí tá ń wò pé ṣé n tá àmà bá pàdé ni. alámà tí ó tún jẹ president America lẹ́yìn eléyìí yóò burú jẹ lẹ́yìn lọ ní àbí ó yà kò kí jù lọ. ضعف الطالب والمطلوب Allah subhanahu wa ta'ala ó mọ̀ wípé tí mùsùlùmí òun yóò padà darí ayé ìdarí ayé yẹn ni wọ́n ń sá fún wọn ò fẹ́ kágbára yẹn wọn ò fẹ́ jẹ́ kó padà wọn ò fẹ́ jẹ́ kó wọ́n dẹ̀ sì ń ṣeré ni. fún wa. Ó ẹni tí ń pe nǹkan mi Ó ń pe ò lè ran rẹ̀ lọ́wọ́. pé yóò ṣe kí ó ní bá ìpèjúwe wọn ṣe rí ni. Ọ̀rọ̀ yóò fi clear lọ́lọ́ máa fún wa ní àpèjúwe masal. Masalu ni tá a máa fi lélẹ̀ kó lè jẹ́ ní tí ò yé ni kó lè yé ni òun ń pè lówe. Yóò bó ní òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe tó rọ̀ bá sọnù òwe láti kí ni tọ́lọ̀sọ. ìyẹn ni pé ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo ti sọnù lára àwọn èèyàn ọlọ́run wa fẹ́ fún wa lówe àpèjúwe pé ẹ wà tí ò bá yẹ bó ṣe rí ni. wọ́n nítorí kí lọ́ba dẹ́dà fi fọ̀rọ̀ ẹni tí ń sin nǹkan míì tó dàbí ẹni tí ò lè dá eṣinṣin wọ́n nítorí pé lè anna zubab azubabu eṣinṣin ahqarat khalqillah ó wà nù nǹkan ẹ̀dá ọlọ́run tó yẹpẹrẹ jù. wọ́n ní àkọ́ọ̀rátì yìí ó yẹpẹrẹ wà dáàfì yìí ọ̀lẹ́ni wà ibi ní tí jẹ wà yìí ó tún pọ̀ bèbè kí kan láre sí. bẹ́ẹ̀ tí máa wọlé kí irú èsì wà ní irú èsì wà ní. bí ó wá rí yẹn náà tẹ́ ẹ <laughs> nínú ìsẹ̀mí ayé wa tẹ́yàn bá pé nǹkan mí lẹ́yìn ọlọ́run kò lè gbọ́ bùkátà rẹ bó ṣe wọlé mọ́ kò lè ṣe kí ni kò lè gbọ́ bùkátà kẹ̀kẹ́ má rò pé táwọn èèyàn ń pè bóyá ń bá wọn gbọ́ bùkátà kan bì kan tó bá ti wá débẹ̀ tí bàbá máa ti ṣe báyìí tó bá ti lè ṣe báyìí bákan ó ṣe kò lè gbọ́ bùkátà ìwò bùkátà rẹ̀ gan kò lè gbọ́ bùkátà rẹ̀ kò lè gbọ́ ìtumọ̀ ẹni pé ó kàn fẹ́ sọ àwọn èèyàn nù láti sọ gbígbà bí mo ṣe gbà ló ń ṣàwọn èèyàn ọlọ́run àdánwò tí máa káyàn téèyàn máa fi sin mí lẹ́yìn ọlọ́run mọ́jú ṣẹlẹ̀ sí wa torí bá a ti màmá dájú pé kò sí ìrànlọ́wọ́ níbi kankan àbí látọ̀dọ̀ ọlọ́run wà máa ń sọ̀rọ̀ ìlà mìíní ìdìlà kò sáràn ṣe lórí bùkátà wa kò sáràn ṣe lórí ń tàfẹ́ àbí látọ̀dọ̀ ọba tó dá wa. Ànábì sallallahu alaihi wasallam tẹ́mọ̀ àwọn èèyàn máa ń rò pé ah, wọn ò sì lè bírú ẹ̀ wọn ò sì lè dárú ẹ̀ mà. Fakọ́ nàbí yìí náà fi xálìkì ń wá fi ìkúlùkì ń. ولم يبالوه في علم ولا كرم وأحسن منك لم تر قوت عين وأجمل منك لم تلد النساء خلقت مبارها من كل عيب كأنك قد خلقت كما تشاء ìyẹn ni pé ọba dẹ̀dẹ̀ ta ó ń pè ní rírí ó ń pè ní ròrí ó ń pè lẹ́dà ó ń pè ní ìbáṣe òun ló wá dá jùlọ ẹ̀dá tí ń jọ́sìn lórí ilẹ̀ ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run máa bá ànábì wá wó sùnsùn ó wá ní ẹ̀wà ó ní esi sísẹ́ rí hùn ẹjọ́ òun ṣàṣírí fún wa ẹ̀wà rò pé à sábẹ́bí ṣe biology ni <laughs> àbí mo ló ti rí di sáyẹ̀nsì rẹ̀ gan ọ̀rọ̀ arákùnrin yìí kò fẹ́ yáwọ̀ o ẹ má ní ọba dẹ́là sàálẹ́sà ni torí pé kó lè má sẹ́dà tí ó da tó lẹ́yìn rẹ̀ fásọ pé ànábì bá ń sẹ̀ níbi ìsinmi òun náà ni ó mọ̀ lídìí ayé àìsẹ̀mí rẹ̀ kò sẹ́lómi tí ó ní lídìí ayé tó kọjá ẹni bá lè gbà fún torí pé gbogbo àṣírí ayé lọ́ba dẹ́dà sọ fún nínú àṣírí tó sọ fún alára eṣinṣin alákìbò pé eṣinṣin eléyìí tó jẹ́ wípé jọ́sìn nineteenth century yìí ni sáyẹ́ǹsì tó kọ̀ǹfàmù rẹ̀ pé bó ṣe rí nù. Ànábì sallallahu alaihi wasallam alahadis alladhi akhrajahu al-Bukhari wa Abu Dawud wa Ibn Majah wa Ibn Hibban wa Darimi wal Bayhaqi. Mo máa ma pàwọn tó kàdísì yẹn jáde fún akálẹ̀ mọ̀ pé àwọn èèyàn fẹ́ fẹnu bàdísì yẹn wọn ò rí bá. Wọ́n ní bá àbáṣẹ kàn án fi mẹ́fà tó tẹ̀lé kó tó lè mú Bukhari tó lè kàdísì yẹn

tọ <laughs> bàbá tó bá mú ẹ̀kọ́ ní Germany alẹ́bẹ̀ alhamdulillah ọlọ́run jẹ́ ká rí pẹ́ o àdúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà ọba tí ó fi ń ṣàánú fún wa tí ò jẹ́ kí a lè mọ̀ wípé àṣebíṣe lọ́lọ́run náà ní lọ bí oníjà fi ń sàwátì nsìn lílọ bíbọ̀ ni ọlọ́run bàbá amójútó yín yóò dáàbò rẹ̀ kúrí àtàwa náà ọláìsọ méjì rẹ̀. tí esisi bá bọ́ sí inú ẹ̀kọ́ wa tàbí oyin ṣe àmọ̀ pé lẹ́yìn bó wo pé ah esisi flag No, just throw it away, pour it away. Ẹ lọ dànù pátápátá, ànábì ni wọ́n dànù. Fákìmì sùúrù, sọrí ibi tó fi léwu, tẹ̀ ẹ́ kó wọnú tán. Tẹ̀ ẹ́ kó ṣe kí ni? Ṣé àmọ̀ pé ta bá gbèrò orí tèmi sí àti tèmi àti yín, mo báwo sọ ni pé ibi tí ó kù, ibi tó bọ́ sí yẹn ká bù ú kú kawari káwá dé kíni káwá rè àbí onírara fátìmì sùúrù tẹ́ kó wọlé tán òun ní kọ́ ṣe kíni jáde ó ní lè na ẹ máa wo ìwọ tó bá kọ́ biology lọ́wọ́ lọ́wọ́ tọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní fi na <laughs> Allah subhanahu wa ta'ala àwọn olùmọ̀tẹ́tìrà kan wọ́n ní àwọn àlàhàyàwánu lẹ́tì ìdúkìrọ̀ fìlì Quran the animal that was mentioned in the Quran àwọn dábà tọ́lọ̀ ń ṣe kí ni tó dákọ̀ nínú alukur'an àwọn yẹn wọ́n fẹ́ compare and contrast wípé bí alukur'an àbí sunna bó ṣe sọ̀rọ̀ wọn yẹn kí ló pa tó fi pàkíyèsí wa lórí àwọn kan dábà tó dákọ̀ ó yẹ wa nú àwọn dábà tó ṣe kí ni tó dákọ̀ ní alukur'an. nínú dábà tọba adẹ́dà dákọ̀ púpọ̀ jù náà al ní nínú àwọn dábà tọ́lọ̀ ń ṣe kí ni tó dákọ̀ àtàwọn dábà míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàtọ́ ó dákọ̀ ẹyẹ tó ti yé ó nínú ẹyẹ tó ni wúdíwúdà wà wà ó dákọ̀ aláǹtakùn tàtìrì aláǹtakùn ó àtàwọn wàlúkẹ́yìn ó dákọ̀ ẹ̀sìn torí táìmù ẹ̀dá fi mọ̀ wáhùn. káwọn èèyàn náà tó bá ń tì láwà Quran when you have your translation beside you try make sure you hold a pencil when you come across any an animal that was mentioned in the Quran try to pick it and number it. kó kàn jẹ́ kí ni o open numeration lẹ́gbẹ̀gbẹ́ péjì kọ̀ọ̀kan kọ́mọ mention rẹ̀ one two ìwọ náà fẹ́ ṣe kan pa Quran nìyẹn tó túmọ̀ pé whenever you come across a word that's referring to an animal or a bird or whatever ọ lè mọ̀ pé kí ló pàtọ́lọ̀ ọba dẹ́dà fi dá akọ ẹranko ìdí. ó wá ní azubab tánàbí ni tó bá kó sínú mo tó bá kó sínú oúnjẹ wa kí ló wá ní kó ṣe. a tẹ̀ wọnú pátápátá ọwọ́ àti kí ni ọwọ́ ayọ̀ jáde ọwọ́ àjùmọ̀ má tẹ̀ kọnu jọ ọ́ o. فهو الطالب والمطلوب Tánàbí sallallahu alaihi wasallam ó bá dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn tí ò bá sọ kankan mọ́, àwọn yóò máa sọ pé ọ̀ ṣe mọ̀ pílẹ̀ lárúbáwá ni, èsì sí wọ́n mẹ́rin yàtọ̀ sí ti bí o. Ṣé mọ̀ páwọn èèyàn ìròrí àwọn èèyàn kò gbádùn rárá? Àbí ìsìnkú sọ fún yìí, nítorí kí n ka bẹ̀rẹ̀ fún alẹ́ kan, ó ní pé àwọn kan sọ pé ara ọ̀rọ̀ tí ìbá ti sọ̀rọ̀ àkídà àdìsọ́kàn olùgbàgbọ́ òdodo tí ìdẹ́ sọ̀rọ̀ bá jọ́sìn ẹ máa ń jà á. òun ló fà fi ń bà wá pẹ̀lú àwọn tí wọ́n ń àtàkì sọ̀yìn Buhari àwọn tó ń àtàkì ẹ̀ torí pé tábà ti lè fún wọn láàyè tábà ti lè ráàyè àtàkì ẹ̀ these are the areas tí wọ́n sọ pé bó ni Buhari ti rírú àwọn àdìsí ṣe kí ni kò jọ. tí ìbá jẹ́ pé nígbà tí sáyẹ̀nsì wá dé tó wá sọ̀pọ̀ ọ̀tẹ̀ so torí pé tá a bá tẹnu bá bu ọ̀rọ̀ yìí á bá bi tí Buhari ti sọ àwọn àlàyé yìí ló wá ń sọ fún wa wípé anabi sallallahu alaihi wasallam kò wá dákẹ́ ó nítorí pé apá kan nínú ìyẹ́ rẹ̀ ìdà kò wá sọ tọ̀tún ní àbí tòsì ìtumọ̀ ẹ̀ ni pé o lè máa ń mọ èwo ló ṣe kí ni o ló fi balẹ̀ torí pé sọ́wọ́ àgbẹ̀ sókè ni pé ah, ṣé ọ̀tún fi lélẹ̀ ní àdósì <laughs> Allahu akbar o nídàá tí máa fọwọ́ yẹ̀ wò pé ọ̀tún ni àbósì mo tó kàn ní pé só ti tẹ ọ̀kan bọ̀ ó nítorí pé èyí ìdàjà náà yìí ọ̀kan nínú apá rẹ̀ ìyẹ́ rẹ̀ yẹn dáhùn àìsàn ni òun máa gbé àárẹ̀ ni bacteria ló máa ń gbé káàkiri tó túmọ̀ sí wípé níbi tó dẹ̀ yára dé láyé rẹ̀ tó bá fẹ́ mu nǹkan àbó bà sórí nǹkan kan kò sí ní tó máa kọ́kọ́ fi lélẹ̀ tàìsàn yẹn ni àìsàn yẹn ló máa kọ́ fi lélẹ̀ ẹ rí i pé tó máa sọ fún wa pé ẹ má sí oúnjẹ yín lélẹ̀ ẹ má tí kọ́lẹ́rà ó bá dé kí ni wọ́n máa sọ fún wa tí kọ́lẹ́rà bá máa dé ẹ rí i pé tí wọ́n challenge wa nìyẹn pé ẹ má sí oúnjẹ lẹ́ẹ̀lẹ̀ ẹ jẹ́ ká dé oúnjẹ wa tọ́ílẹ̀tì wa ẹja jẹ́ ó mọ́ ẹ i pé èbẹ́rí tí nǹkan gbẹ̀sẹ̀ tó báyìí bọ́ọ̀lẹ̀ sẹ́gbẹ̀ tọ́ílẹ̀tì báyìí ìgbà tọ́lẹ̀ ẹ wo bẹ́ẹ̀ bá yàgbẹ́ sínú pápá tó bá tẹ̀gbẹ̀rẹ̀ sínú pápá kí ló máa ń tẹ̀lẹ̀ ìgbà tábà lọ́wọ́ àá wọ́n ti sùn mọ́ tó bá jẹ́ nítòsí ilé wa kọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní bọ́ba dẹ́dà tó dá nǹkan ó nímọ̀ nípa tó dájú wa lọ ó ní tó bá ti fẹ̀gbẹ́ kan wọlé yẹn tó fẹ́ dọ́pù bacteria àwọn virus tó fẹ́ dọ́pù yẹn ẹ ti kéjì bọ́ ẹ ti kí ni ẹ ti kéjì bọ́ tẹ́ bá ti ti kéjì bọ́ ìkéjì rẹ yóò neutralize gbogbo tó ṣe kí ni o gbogbo ó yá. Sọ́wọ́fà pọ́ọ́líbù wà ní màtòlú. Sọ́wọ́fà pọ́ọ́líbù wà ní màtòlú. Allah subhanahu wa ta'ala ní gbogbo táwọn èèyàn wá káàkiri ẹni tí ń wá nǹkan àti ibi tó ti wá lọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ ni wọ́n ẹ padà sọ́dọ̀ ẹni tá máa wá nǹkan lọ́dọ̀ rẹ̀. Just of recent, I come across research kan tó sọ fún wa nípa fẹ́nọ̀mù àkekèé kílá pé fẹ́nọ̀mù ah, àkekèé ah, àkekèé bó ah, àkekèé tó bá gányàn èèyàn lè padà sọ́dọ̀ ọlọ́run ó yẹ wa àtàwọn èèyàn tó ti ń sin àkekèé bẹ́ẹ̀ àṣẹ bó ṣe rí yẹn wọ́n wá ń sìn wọ́n wá sọ́ọ̀dì rẹ̀ àti gbogbo tọ́ba àmì dá ló dalẹ̀ hikmatin àlìyà àti ọgbọ́n tó pọ̀ ń bẹ lára ẹ̀ bá àti ìlépa bá àwọn èèyàn ẹ̀dẹ̀ wá lépa bá ń sìn akéèké táwa bá rí inú ilé kí láṣẹ àpárí tó wọ́n wá ń bírìdẹ̀ wọ́n wá lọ ń kó wọ́n ń kó wọ́n ń kó wọ́n ń kó tábà wá kójọ wọ́n wá lọ ra wọ́n wá ṣe irinṣẹ́ irinṣẹ́ kan wá wà irinṣẹ́ yóò wá súnmọ́ kékeré yẹn ṣe àmọ́ tó bá ti súnmọ́ akẹ́kẹ́ ó ṣe kí ni ni wọ́n àtàkẹ́ yìí tó bá lẹ́sìn àtàkẹ́ venom rẹ̀ ló ṣe kí ni ló fẹ́ gbà. tẹ̀wá rí venom yẹn orí ọwọ́ mi ó ní tó ń bá gba bí five hundred venom kò tí ì kó ìdajì ọwọ́ mi. ó ní kẹ́ tó lè gba bí ten gram ten kí mo ten gram ẹ máa gba bí one thousand venom àkèké kan ẹ wọ́n wàhálà tí wọ́n ṣe ó wá ní wọn ó ti wá kan kéèjì fún wọn kódà ó tó lóúnjẹ tó ń fún wọn ìbéèrè kábílẹ̀ bàǹfààní rẹ̀ ni pé kí ni àwa ti pé kí ni fi ń ṣe ó wá ní sáwò mọ̀ ni ọba tó dá wa Allahu Akbar a jẹ́ pé àwọn koríko àwọn igi àwọn gbòǹgbò tákèké tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá kèké lábẹ́ igi nísàlẹ̀ tí má ti ń ta igi yẹn tẹ́ ẹ bá lè lo àǹfààní igi yẹn venom tó bá wà lági yẹn tẹ́ ẹ bá lè jẹ́ yóò fún yín láǹfààní ó ní kò sí intermittent kọjá anti-cancerous cancer ti ń bá àwọn èèyàn jà wọ́n ọlọ́mọdé àmà ó ní àwọn èèyàn wá ń rà á tẹ́ ẹ bá lè rí bíi at least tó bá lè rí ten gram rẹ̀ wọn ò rárá wọ́n lè rà á tó bí three thousand dollars ten gram rẹ̀ three thousand dollars three thousand dollars ẹ táǹtì rẹ̀ táǹtì náírà kódà tó bá gbà á ó tún ra ó ra fíríjì fún kí ló ṣe ó ra fíríjì fún tó jẹ́ pé láti gba venom ẹ̀bẹ̀ ṣe máa ń tọ́jú kiri lọ́dọ̀ yìí wọ́n bá gba sampo tí wọ́n ti tọ́jú ẹ̀ sínú bó sínú fíríjì tòtòrò gbọ́dọ̀ wà fíríjì tí òfin ní bàjẹ́ tí ó fi gbà tán ǹjẹ́ talẹ́ni tí ó bá gba venom ti ń bẹ lára eṣinṣin talẹ́ni tó fẹ́ bá fa èyí tó ṣe kí ni o èyí tí ó le adẹ́pẹ́tà bá rí yẹn gbà ó súnmọ́ kálẹ̀ fi tírì ti viral cholera tó bá break out Tẹ̀pẹ́ ọ̀nà wájú àbí ẹ padà tún bẹ́ẹ̀ ó yá. Bọ́ọ̀mà tọ́lìbù wàlùmọ̀tòlù. Bọ́ọ̀mà tọ́lìbù wàlùmọ̀tòlù bẹ́ẹ̀ wá yẹ̀yẹ́ tóun. Allah subhanahu wa ta'ala ó ní dọ́wù fàtọ́lìbù wàlùmọ̀tòlù ẹni tí ń wá nǹkan lọ́ọ̀dọ́ tó yàtọ̀ sọ́ba dẹ́dà àtọ́dọ́ ẹni tí ń wá òǹlé làwọn méjèèjì. Ẹ Inna Allaha laqawiyyun aziz. Ó wá ní kí ní ṣe wá, ẹ dákun ta ló yẹ ká bàbàrà, ta ló yẹ ká gbé tó tóbi. Ìtumọ̀ ẹni pé ẹni tó dá èsì sí, àbí ẹni tó dá ń tẹ́sí sí ń jẹ, ẹni tó dá ẹni tó dá ilẹ̀, ẹni tó dá àwọn lọ, ẹni tí ń rọ òjò, ẹni tí ń mú òtútù, ẹni tí ń jẹ́ kó wá. ó ní máa kọ́dọ̀ wọ́wọ́ àpọ̀kọ́dìrì ọlọ́run tó wá dá wa t'ójú ńlá lágbára ọba tó dá gbogbo nǹkan fún wa àwọn èèyàn bàbára ọlọ́run tó bẹ̀. máa kọ́dọ̀ wọ́ àpọ̀kọ́dìrì àwọn àtọ̀pọ̀ ọlọ́run mú ọ àwọn mú mi. àwọn ògùn ni ẹ̀dá kan ògùn bá mi dá o. ń bẹ̀rù kí ni o ń bẹ̀rù ahead of Allah. ẹ̀dá padà lọ sọ́dọ̀ ànábì Ibrahim alayhi salam ní suratul An'am ẹni débẹ̀ ẹ̀dẹ́ suratu wo mo ti fàṣírí bẹ̀ fún iná suratul An'am wa kayfa takhafuna annakum ashraktum billahi ma lam yunzil bikum alaykum sultana. fa ayyul fariqayni ahaqqu bil amn. àwọn èèyàn ń tẹ́tí ànábì Ibrahim alayhi ọ̀dọ̀ Ibrahim òòsà tó géun yóò bẹ́ẹ̀ dà sábà wá wò pé ah, igi òkúta fẹ́ gbẹ́ yóò bá mi jà èmi wọ́n ń sọ pọ́lọ́wọ́ mú yín ẹ̀rù wà bẹ̀ yín ó yà. wala takhafuna annakum ashraktum billah. ò wá sí ẹ̀bẹ̀rù pẹ̀ ń mórogún pẹ̀lú ọba tí ń pa yín ọba tó pa àwọn bàbá yín. Ma lam yunzil bihi alaykum sultana. Ojú ò ní kò kò lágbára kankan lé yín lórí ẹ sì ń bẹ̀rù rẹ̀ ẹ̀yin ò wá bẹ̀rù pé pẹ̀lú ọba tó dá yín ọba tí ń pèsè ìjẹmu ọba tó dẹ́gbẹ́ tí ò bá rọ̀jò kò sẹ́ni tó lè rọ̀ ẹ mú báwọn èèyàn láàrin sẹ́nu géètì mú yàn ni ọlọ́run ó yẹ kẹ́rù ọba dẹ́dọ̀ bá yàn ọba mi tóbi pọ̀ ó tóbi kọjá tábàlà afẹ́ máa ṣèròyìn rẹ̀ tẹ́ bá wo bí ṣe máa ń dára tó bá ti bẹ̀rẹ̀ àti máa dára rẹ̀ ẹ̀rú ó sì máa bà yín. Bíá ṣé bí àrà tọ́lọ̀ ọba mi máa ń dání. Tẹ́táwé yẹn á bàbàrà torí pé àkọ́ nípa rẹ̀ á mọ ìròyìn rẹ̀ á tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ á gbọ́ ìtàn àwọn ẹni rẹ̀ bóun ní máa ń ṣe pẹ̀lú wọn. Ó jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù tí ò tó ká máa bẹ̀rù ó máa ń dẹ́rù bà wọ́n. Ẹ̀rù yẹn lọ́ba dàdà pò fún Ibrahim ó ní èmi ń wà bẹ̀rù tẹ́ sọ pé tẹ́ ń sìn. Fàáyùl fárí pọ́ì ní àhàkùnbí àmì. Fàáyùl fárí pọ́ì ní abaláwa ni nínú àméjèèjì àtẹlẹbọ àti Ibrahima tálẹ́rò kó lè kọ́kàn rí ó balẹ̀ jù. Nǹkan tó rún fún tààlà. Tó bá jẹ́ pé ẹ̀yin náà bá mọ̀ ọ́, tẹ́yìn náà bá mọ̀ ẹ lọ mọ̀ ọ́. Ta ló yẹ kẹ́rù ò mọ̀ Àwọn èèyàn ń sọ fáwọn èèyàn pé lágbájá ò kọjá, ò kọjá ọjọ́ keje onílé kí ni wọ́n rò pé ẹ ń fi ohun tí ò lẹ́mìí ohun tí ò dání lójú ẹ fi ń dẹ́rù ba òun nínú èmi àtẹ̀yìn ẹjẹ́ àwọ̀ ẹni tó kọjá ọjọ́ keje ẹni yóò dẹ̀bẹ̀ ó ní tó ẹ má sọ pé ọjọ́ keje ẹ mú ọjọ́ gangan pé ìjọ alárùbá ò ní kọjá ọjọ́ òun. نعم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك ẹ wo Allah subhanahu wa ta'ala ó wá fẹ́ júwe tó jẹ́ kẹ́rù máa bà àwọn èèyàn lónìí mo fẹ́rù fi ń bà àwọn èèyàn lónìí mo là lọ́ọ́ bá láàfẹ́ sàlàyé fún wa yìí ó ní alladhina amanu àwọn tẹ́ tẹ́rù ò ní bà tí wọn ní bẹ̀rù igbá tí wọn ní bẹ̀rù àwo tí wọn ní fi ìyá ayé rí àpá kí la pé àfa lóde wáàsí yóò sọ pé ẹ̀yin ayé gbogbo èdè o ah, ah, subhanallah <laughs> àjúbà kìnìkan o àjúbà kìnìkan o ẹ̀yin kìnìkan ẹ dákun bola bola bọ́rọ̀ wa dé àwọn tó yẹ kán fún wa ní confidence àwọn kan ṣe kí ni wọ́n ti bẹ̀rù. ẹ wá wo bí aláàtẹ ń júwe àlámọ̀rí yẹn fún wa Àlẹ́bínà àmànù. Ó ní àlẹ́bínà àmànù. Àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo, a jẹ́ pé mọ́jẹ̀mọ́ àkọ́kọ́, tọ́kàn yóò fi balẹ̀, ó láwọn wo àwọn olùgbàgbọ́ òdodo. Ó wá láwọn wo ni. Wàlámíyálbísú ìmánàhùn bìbólmi. Wàlámíyálbísú ìmánàhùn bìbólmi. Ó làwọn tó jẹ́ wípé, Mọ́lá Tàfíì, ẹ̀jẹ̀ kan tó báyìí. ولم يلبسوا إيمانه بظلم أولئك ẹ má jẹ́ ká gbàgbé bí ta dé o alẹ́dínà àmẹ́nu àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùnígbàgbọ́ sọ́nà ọ̀kan nítòótọ́ májẹ̀mú kà kọ́kọ́ nù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ó làwọn tó jẹ́ wípé wọ́n ò wọ ìgbàgbọ́ wọn láṣọ àbòsí olùpá àti gbọ́ yé wọ́n àṣẹ kí ni o wọ́n wọ ìgbàgbọ́ wọn lásọ àbòsí. ó la máa ń sọ fáwọn èèyàn wípé ẹ lọ mà dáadáa gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí kí la wí gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó bá ti ń lo ìgbàdí láàfà wọn ò dẹ́rù bà. gbogbo ẹni tó bá ti ní bàbá àṣàlẹ̀ tó bá ti ní kí mo pé bàbá àṣàlẹ̀ àwọn èèyàn ó iru bà irú le ẹ lè bá ọ̀rọ̀ tàwíìdì wọn tí wọ́n máa kí ni o ìjọ kan ṣoṣo ọlọ́run ẹ ní bá tí máa sọ fáwọn ẹ̀ bá lọ́nà ọ̀bọ̀ kan soso ẹ ọ náà sí gbẹrẹ ó sì ní pàrọ̀ kódà ẹ rí naa náà láwọn kan ti wárí fún bẹ́ẹ̀ bá múra ẹ má jò báyìí lójijì tẹ́ bá ọlọ́run ló mẹni tí ń sìn wọn o ọlọ́run ló ṣe kí ni ló mẹni tí ń sìn. ìyẹn ló fà á láti rò pé àwọn èèyàn fẹ́ pàdé àwọn èèyàn mo sọ̀rọ̀ bàbá wa akéwùsọ́lá àtàná fún wa ọlọ́run bá àtàlẹ́kùn àforíjì fún wa ọlọ́run bá sábà yáàfin wa bá gbà wọn lábọ̀ àtàwọn àti gbọ́dọ̀ tó tẹ̀lé wọn lórí dáadáa bẹ́ẹ̀ mo gbọ́ látẹnu ẹni tó jẹ́ ọmọ ọmọ wọn nígbà tí yẹn sọ wípé níjọ́ tí wọ́n ní ìyá lóòsà tí ìbá ṣe mistake wọ́n wá lọ́lọ́wọ́ gbójú pópó kọjá wọ́n lọ́wọ́ gbà pọ́ọ̀tì ẹ̀ wá gbójú gbọ́gbà ojú pópó tó ráwọ̀ kírun àwọn ṣe kí ni àwọn kírun wọ́n sì mọ̀ pé tó bá ti ń lu bàtà bọ̀ ó fún àtẹ̀ wá sọ látẹ̀ kan kọ́ lẹ́sìn padà bí tí máa ń bọ̀ láti ojúde àrógun ẹ̀fẹ́ pé kí owó gbẹ̀yìn kúlé yín àbí ẹ̀yìn kúlé yín ló máa bà kọjá ẹ̀ǹtí táwọn tí òde kówó lè fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n mọ̀ torí àná mọ̀tà tí ń sọ wọ́n mọ̀tà yẹn torí tó bá jó ohun ẹja fi owó ohun ẹja fi èyí tó jìnà yẹn lẹ́lẹ̀ ẹja mú títù sí wa bí wọ́n wá sọ fún pé kò gbọ́dọ̀ gba wájú ìta o òun ò ní gbàgbó bàbá ní tó bá jẹ́ pòun ló lágbára àbọ̀bá dẹ́dà táwọn sìn kó máa bọ̀ kò rí dàgbà ńjọ́ náà o torí pé kí ló fún bàbá ní confidence ìbéèrè gan nìyẹn o òun ni pé lámúyálì bí sùn ìmọ̀ aláwọ̀ ìbò. àwọn làwọn tí wọn ò wọ ìgbàgbọ́ wọn wọn ò jẹ́ kí ni wọn ò pàbò sí kún gbogbo ẹni tí ò bá fẹ́ jákàtà tí ó máa ṣàdédé mú un kó mọ́ sóògùn. ọ̀la ìkàlà hùwù àmúwá hùwù. Gbogbo ẹni bá ti lé lò ká àtàdà sọ́wọ́, àṣàṣì ó mú. Tókà sí. Ọ̀dà ìkànnà ọ̀hún àmọ́ wàrún ẹni tí ò bá fẹ́ jẹ́ kí wọ́n gbàtà sí wọlé nǹkó ṣiṣẹ́ tí ò bá fẹ́ ká gbàtà sí wọlé nǹkó ṣiṣẹ́ kó má sọ àsọ̀rọ̀ gbogbo wàhálà tanilànà nù gbogbo kí la pé tanilànà nù ẹ̀dẹ̀ kàdéṣì kan ti fún wa. Anábì sallallahu alaihi wasallam, ó ní níbi tí ṣàìtọ́nù máa ń bẹ̀rù dé. Ó bẹ̀rù débi wípé kéèyàn kan dákọ̀ ọba dẹ́dà, ẹ̀rù máa ń bà á. Ó ní gbogbo ìgbà tá a bá fẹ́ wọlé wa, ilé wa tá a fẹ́ wọ̀, ká sọ̀rọ̀ òsì lẹ́nu rẹ̀. Bèlè epo wa fi sábẹ́ pílò. Ó ní gbogbo ìgbà tó o bá ti fẹ́ wọ bẹ̀, n tó o gbọ́dọ̀ ṣe ni pé kò sálámà. Ṣéèkù mi, wáhìdì bá àfihàn òwúlọ́wọ̀rọ̀ áà ó ní tó bá fẹ́ wọlé kì í pé wàá sálámà jẹ́jẹ́ ó lọ sà sókè ni ó ṣe asalaamu aleykum wa rahmatulah bisimilah ó wá wọlé ó ní tó bá wọlé tásà ti máa ń tẹ̀lé èèyàn bọ̀ láti ta ó ní yóò gbọ́ pé ẹ̀dùn ó ń o ìbí ò ṣe ṣe kí ni o kò ṣe é sùn o tó bá wá wọlé tó wá gbóúnjẹ kalẹ̀ tó fẹ́ jẹun alẹ́ ó wá ṣe kí ni bisimilah ó ní ṣètọ́nù ó wà sọ fún àwọn ọmọ rẹ̀ àtàtàdìjọ ń bọ̀ wípé ẹ̀wà ò tẹ́ ẹ bá rápálá wọ bí kò sóúnjẹ kò tún síbùsùn. tó túmọ̀ yìí pé ẹni bá ti so nǹkan mọ́lé ṣé ráwọ̀ èèyàn àwọn èèyàn ní ah, àpá mo ti ṣerú kí àmì kan mo ti ṣerú kí àmì kan mo ti ṣerú kí àmì kan màá wá bíi pé àtẹni tó ṣerú kí àfún àtẹni tó ṣerú kí àfún orí péjì wo lẹ́nìjọ wà. àwọn sọ̀hábà àrùdíwánulá àlèyìn wọ́n fi súrátìl à. wọ́n fi oró oró oró ejò wọ́n pè jáde báyìí ara sì tún balẹ̀ yẹn àwa ará wọn táwa náà bá bì sí mo lọ ìbàdàn kan tí mo lọ láti wọn lọ bá fún un lọ pàdé àfàwà kan àwọn sọ̀rọ̀ mo wá bá mi náà akramakumullahu wàhálà yìí pọ̀ ó so that kí n lè sókó lé ó ní tá n sọ fọ́hún ẹ lọ gbára lọ́lọ́ ọ̀kan ṣoṣo. ó ní torí pé èrò wàhálà ti ń báwọn èèyàn ìdààmú ti ń báwọn èèyàn lónìí ó kọjá kó fẹ́ pàṣípò rẹ̀ lẹ́lẹ́ ọmọ ẹ̀ka fún wa. ó ní torí pé wàhálà yẹn pọ̀. ó ní lásìkò yìí téèyàn bá ti lè dúró dáadáa ti ẹ ní kó kàn sí bísímìlà. ó ní òkú sí wàhálà máa tó túmọ̀ pé wọ́n mú níṣẹ́ abẹ́ alábàáfisọ rẹ̀ sọ wọn ah. mo wá rò pé à náà sábì jọ ń báyé yìí tó jẹ́ pé àfa àta lọ bá olúgbòhùn gangan ló ń ṣe kí ni nílò. ọ̀yà ọba Allah subhanahu wa ta'ala ni ó ní ẹ wá wo ọ̀rọ̀ tí mo sọ pé báà lọ nìyẹn o ó ní ọ̀láìkà làwọn múlá amúnù àwọn tọ́kàn wọn balẹ̀ tẹ́rù ò bà wọ́n ó ń la wọn tí wọ́n wọ ìgbàgbọ́ wọn láṣọ àbùsí wọn ò fàbòsí kún wọn ò fàbòsí kójọ wọn ò fàbòsí rí wọn ò wá gbára lábòsí. wàá mú tàdún àwọn tí wọ́n mọ̀nà ni ẹ ó ní òjẹ́rù kankan ba abrahamu alayhi salam ẹ wò bá. wàtàwákàl alàlà bára lé alàziz ọba tí máa borí tí wọn kì borí ẹ. Àríkíni o, ọba tí máa káyàn láyé, tádọ́wọ̀ bá kà ìwọ gbára lé, tí ò bá kà ìwọ gbára lé, mọ́bí lẹ́lẹ̀, Al-Aziz Rahim, ọba tá a bá ń gbára lé tọ́kàn ni wọ́n máa balẹ̀. Máa kọ́dọ̀rún wọ́ àhàkọ̀kọ́ nìrì, ọba aláàfin sọ fún wa, ó ní bó ṣe ká bàbàrọ̀ òun tó, á òun bẹ́ẹ̀ táwọn èèyàn bá dórí ipò tán nígbà tí wọ́n dórí ipò tán ṣe kí ni tán dórí ipò agbára ọlọ́run ni wọ́n fi dórí ipò àmọ́ tó bá dórí ipò yẹn tán àwọn èèyàn wá pè wọ́n pé ah ọ̀gá ibi tẹ́ ẹ wà yìí ò ṣe é fojúmọ́ ọ̀rọ̀ lò ó ẹ̀rú wa gbà pé ah ọ̀gá tó kú lórí àga yìí ẹ̀ mọ́ tó ṣe ni ó wú nínú kú ni wọ́n a máa fún láwọn ẹrù oríṣiríṣi ẹrù tó wọ́n ó ti gbàgbé pé bóòlù òun ṣe dórí àga yẹn wọ́n ti dẹ́rù ayé bá wọ́n ti wá jẹ́ kó yé gbogbo wa pé èèyàn ò lè gbèyàn ńlá àfi kó jẹ́ni tí ó ní bàbá àsàlẹ̀ tàbí kó tẹ̀ nídìí so ìyẹn ò jẹ́ káwọn èèyàn lè dúró tọba dẹ́dà mọ́ tẹ́yìn bá sọ fún yàrá sí pé ẹ ṣàkárò àárọ̀ àtàkárò lọ́lẹ́ àwọn èèyàn tó máa bójú ẹ̀yìn pé kí láàtún sí lẹ́yìn rẹ̀ mo ní kò sí mí ìtẹ́sí kọjá pé tó tẹra mọ́ ọlọ́ọ̀ ti ṣàkárò àárọ̀ àti kí ni o àti ìrọ̀lẹ́ mo fi èso sọ fún ọ ni pé lọ tún ṣe kí ni lọ tẹ̀ra mọ́ ẹyọ ọ̀kan tí mo lè fi kún fún ọ o ni pé lọ tún gbàgbọ́ rẹ ṣe ìgbàgbọ́ rẹ lọ tún ṣe ibi tó bá kù sí lọ padà síbẹ̀ tẹ́mìrì ò bá sí mbẹ̀ tẹ́mìrì rẹ padà lọ bẹ̀ jẹ́kẹ́mi ò dúró lórí tó bá ń sọ. Inna Allah la qawiyyun aziz. Ó nítorí pé Allah subhanahu wa ta'ala ọba táǹsì la qawiyyun ẹ̀ gbọ́dọ̀ wí ni mo sọ pé qawiyyun ó wá ní làkọ̀wí ó fi láàmù sí i ó lòun búra làkọ̀wí yòó ó ń lo alágbára tó dá wa bọ́ọ̀lù yóò ṣe máa bẹ̀rù tọ́lọ̀ ń ní bẹ̀rù tó dá máa bẹ̀rù kí ni tó dá ọ̀ ní bẹ̀rù ẹni tó dá nǹkan kọ̀wí yòó ó lálágbára tó dá nǹkan pẹ̀lú agbára rẹ̀ ìtumọ̀ yòó ọ̀rẹ́ kan ní nígbà tá a ti lọ́wọ́ ó wá sọ ọmọ rẹ̀ ní wọ́n á wò ó ní ah, ah, àbú. Kẹ́rí láti ìgbà tí mo ti mú ọmọ yẹn, wọ̀lọ́ ìkùsùn bẹ̀rẹ̀ ẹ̀dínà sọ̀dí ẹ̀dì, tí mo ti mọ̀ ní àdùlùkọ̀wì, torí ẹ̀rí kọ̀ọ̀kan gan, ó ṣe kí ni, ó sàn àwàbí, ó sàn superb, ó sàn powerful kó, ó máa ro ọmọ làkọ̀wì. Báwo àkọ̀kọ̀wì? Bẹ́ẹ̀ni, it was in primary school. Nígbà tí màá rí yóò ní pátápátá báyìí. <laughs> Ó ti di àgbàlagbà mo wá rí ó tún le síbẹ̀ ni ah, ah. mo wá wo abúlókọ́wì ó ní bẹ́ẹ̀ ni. Ah, torí pé nígbà yẹn abúlókọ́wì tá à ń sọ yìí ní lálùpọ̀n as of two thousand and five tó yẹ níbi tí fáàmù bàbá rẹ̀ wà àti ilé wọn wọn ní kábíkọ̀wì ò dá lọ fáàmù kó lọ wò pé tí nǹkan kan ò tírẹ̀tì àwọn ẹbí ẹ ó ní kó dá lọ yóò sì dábọ̀ wọn ní abú ọmọ yìí kéré pọ̀ ó ní ẹ sílẹ̀ ẹlẹ́ẹ̀ torí pé wọ́n train ẹ̀ lórí ìgbàgbọ́ àwọn ọmọ wa ò lè dá jáde lẹ́nu ọ̀nà torí pé àwa àyà gan ti fi ẹrù para wa bàbá gan bẹ̀rù ọmọ tó sọ fún pé sír àlà barakatìlá sír àlà ẹ e, máa lọ pẹ̀lú báríkà ọlọ látàkà fùdára ká wà látàkṣà má bẹ̀rù pé yóò bá ọ má sì bẹ̀rù pé kankan ó ṣe ẹ́ sír jáde bísmìlá alẹ́bí láyàdúró máa sinmi yìí ṣe ìhùn fìlàrdì wálá àfìsàmà wàhùwà sẹ́mi ọ̀nàlẹ́. sir bisimilá àwùdù bí kẹlìmẹtìlá àtàmẹ́tì mí ṣàrùn ìmọ̀ àkàlà. ó yá gbogbo dábì kọ́ àwọn ọmọ kílẹ̀ ní àtẹ́bí kọ́ máa já. wọ́n ní òjùjú ó gbé ọ láti kékeré lòó ti wá gbé ẹrú kí ni o òjùjú sẹ́yìn. Inna Allaha laqawiyyun aziz. Allah subhanahu wa ta'ala ó parí àyà yìí pẹ̀lú ìròyìn méjì tó tó ni. Ìròyìn àkọ́kọ́ ni al-qawi, ìròyìn ẹlẹ́ẹ̀kejì ni al-aziz. Tó bá sọ̀yẹ̀ ní aziz náà wọ́n máa lé. Wọ́n máa lé kí ni? Tẹ́ gbàgbé bọ̀ lákan ó lé díẹ̀ báyìí. Lágbàgbé wọn, èmi mọ̀ wọn kékeré. Àwọn tó lè mọ̀ àwọn tó bá jù wá lọ náà lè mọ̀ wọn. Àwọn tó bá kéré sí àwọn ò lè mọ̀ wọn ṣé ẹ̀yin lè mọ̀ wọ́n wọ́n lè mọ̀ wọ́n àwọn tó bá ti kéré sí àwọn lè mọ̀ wọ́n asis one kí la pé asis one sẹ́ẹ̀mọ̀ wípé kí ló mú kú bọ̀ láyẹ̀ wá kádàlá ọlọ́wà bí ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n ní wọ́n ń fa wàhálà à ó wá rò pé à wàhálà àwọn owó à ẹ dákun ẹ̀ ń so bẹ́ẹ̀ o jàre ó ti gbàgbé pé ọ̀rọ̀ ọ̀gbọ́n tó lágbára ni ìtumọ̀ ẹ̀ ni pé tọ́lá pè yẹn ní Abdul Aziz wọ́n máa ṣe kí ọmọ lè di ẹ. Inna Allaha qawiyyun aziz. Orí ń tán pé ní Al-Aziz, ó ní Al-Ghalibu, ẹ má dàgbà pé ìtumọ̀ rẹ̀ o, Al-Ghalibu. Ó ń lọ́ba ẹni tí máa borí láyú kíláàbù kankan ìborí ẹ̀. Na'am. Allahu yastafi min al-malaa. الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير الله سبحانه وتعالى wọ́n bẹ́ jẹ́ òye wa pé ká sọ pé yẹ̀stọ́fì mínal màláìka ti rúṣùlá wà mínal náàsì. nínú ìṣesí ọba abẹ́dà òun ni kó sẹ̀sà èyí tó bá fẹ́ nínú àwọn màláíkà láti jẹ́ òjíṣẹ́ òun láti lọ́gírí ó jẹ́ òjíṣẹ́ òun. ẹ máa wo ajẹ́ pé gbogbo àwọn màláíkà tọ́lọ̀ ọba aláàbá ó fún wọn ní mission àti tó torí ẹ̀dá wọn ó ní yẹ̀sọ́fì ó sàlẹ́sà mínàlì màlá. Mínàlì màlá ìkàtì rúṣùlá wà mínàlì náà. Allah subhanahu wa ta'ala sànú àwọn màláìkà ó fi wọ́n ṣe páílọ́ọ̀tì iṣẹ́ láti sánmà wálẹ̀ ó wà kálá wọn láti pé wọ́n máa gba iṣẹ́ láti sánmà wá bá àwọn ẹ̀dá lórí ilẹ̀ ó wá ní wàmínà nurse bẹ́ẹ̀ ni yẹ̀sọ́fì mínà nurse ó tún sàwọn àkálẹ́sà lórí ilẹ̀ a jẹ́ pé ọba dàdà níbi tíṣẹ́ rẹ̀ bàbàrà dé kì í sàdédé gbèsè rẹ̀ fẹ́ níbọ̀dì kó kàn gbé bẹ́ẹ̀ pé ẹ̀yẹ lọ́mọ ẹ̀jẹ̀ rárá o he always choose ó máa ń sẹ̀sà àwọn tó bá fẹ́ ṣe ni o tó bá gbéṣẹ́ yẹn rán ohun tó lè mú tó fi ṣẹ̀sà náà àwọn màláìkà á jẹ́ pé automatic yóò sàlẹ́sà ló èèyàn kó tó rán yàn tí ò bá rán yàn ṣe èèyàn ò dẹ́yẹ jẹ́ á jẹ́ pé ẹni tọ́lọ̀ ọba Allah bá sàlẹ́sà ní máa gbéṣẹ́ rẹ̀ lé lọ́wọ́ wàmínà náà tábàlọ́nu súrátù Al-Imran gbọ́tàlá sọ pé inna Allah astafa. inna Allah astafa ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين إن الله كلمة تكبر تكبر Allah subhanahu wa ta'ala ló ní ìsọ̀fà Ádámà fúnra rẹ̀ ló ń sa Ádámà dá, ó ń sa lẹ́sà ni, ó lẹ́ni tí mo fẹ́ mọ yìí, Ádámà ni ó máa jẹ́. Atani. Fúnra rẹ̀ ló sa Núhù nígbà táwọn ọmọ ànábì Ádámà tí gbogbo wọn lọ tán, lóòótọ́ ọmọ ọmọ ádámà ni Nuhu alayhi salam ó tún sàwọn náà lẹ́tà pé eléyìí kó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ tí ó máa jíṣẹ́ báwọn èèyàn. wà á ra Ibrahim. nígbà tí ó wàá parí gbogbo iṣẹ́ yẹn ó wá sà lẹ́tà Ibrahim àtàwọn aráalé rẹ̀ a jẹ́ wípé lẹ́yìn Ibrahim gbogbo ànábì tó bá wáyé ọmọ ọmọ Ibrahim ni wọ́n gbogbo ànábì tó bá wáyé lẹ́yìn Ibrahim ọmọ dálá pé ọmọ Ibrahim ni a jẹ́ wípé these are the four branches fọ́n ànábì ọlọ́run branches àkọ́kọ́ tó jẹ́ pẹ̀lẹ̀ yẹn foundation òní ádámà branches tó yọ lára ẹ̀ òní kíni o òní nóòṣù branches tó tẹ̀lé ta ní òní Ibrahim aleyhisselam naam. وآل عمران على العالمين وآل عمران على العالمين bẹ́ẹ̀ ló sara wọn lálẹ́ Imran àwọn ni wọ́n last nínú chain of nínú chain of clan ọmọ ọmọ Ibrahim tó jẹ́ line ti Isahak the last line wọn ní line ti Ismail olanabiwa Muhammad Ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́kùn máa bá náà. Inna Allaha sami'un basir. Inna Allaha Allah subhanahu wa ta'ala sami'un ọba tí máa gbọ́ gbogbo táwọn ẹ̀dá ń sọ ni. Bashir ó sì rí wa gbogbo tá à ń ṣe níṣẹ́. Béèyàn bá gba nǹkan méjì ń bì tó ní ẹ̀rí ọ̀rọ̀ ló gbà ọlọ́run. Inna Allaha bá ti gba nǹkan níbì ó wá ń sọ jẹ́jẹ́ ó wá sọ pé mi ò gbà ọlọ́run ni mo gbọ́ sí ń sọ. Nígbà tá a dùn ní pé téèyàn bá ti gbẹ ọ̀kan bábá bẹ́ẹ̀ gbé kejì fún kó sọ pé èmi ti gbà ẹgbẹ́ ìfẹ́ omi. Mo fẹ́ ń pè lólùgbàgbọ́ òdodo nù. Ẹrù páwọn èèyàn lè ṣe bí àbí. Ẹ dábàá àwọn èèyàn àbí. Àwọn èèyàn ti ń gbé e fáwọn tí wọn ò rí. Àwọn èèyàn ti ń gbé e fáwọn tí wọn ò rí ṣé àmọ̀ pé lẹ́kọ̀ọ́ kan ó ti ẹ̀dá kéèyàn máa display ìgbàgbọ́ kéèyàn máa ṣe kí ni display ìgbàgbọ́ pé mo tiẹ̀ fẹ́ rò pé sí lóòótọ́ ni mo jólùgbàgbọ́ òdodo mi rò pa tẹ tẹ́kì ìmọ̀ọ́nì wa rí pé mo tiẹ̀ fẹ́ examine ìmọ̀ọ́nì mi kí ni ìmọ̀ọ́nì mi lẹ́bù wo ló wà mo fẹ́ rèétí rẹ̀ kémi kó tiẹ̀ mọ lẹ́bù wo ló wà ṣé kí n fi kún ni àbí kó dúró àmọ́ kò gbọ́dọ̀ dúró ó gbọ́dọ̀ máa lóòkè ni kéèyàn ó gba nǹkan yẹn ọ̀kan téèyàn wá réèyàn kan ti ń kọjá lọ ọ wá rí pé ah, eléyìí ní bùkátà sí jèmi lọ ó dá ìwọ ṣe kí ni ìwọ gbà aya lẹ́bù yín máa nínú téèyàn bá wá lè ṣe léyìn ó tún yẹ ká tún lè ṣe pé ah, ọlọ́run rí mi ó sì mọ̀ mí jura mi lọ ó dá bí ìbálẹ̀ gbẹ̀rẹ̀ ọ̀kan fún ọ̀jáde ọ̀pẹ́lẹ̀ yìí sí méjì ìmánì nù so ẹ jẹ́ ká máa ẹ̀ lámì ìmánì wa. mo fẹ́ kí gbogbo wa ẹ̀gbámi yìí mẹ́rin wa lọ Ramadan ni tó bá dẹ́yìn Ramadan ká tún ẹ̀gbámi rẹ̀ èwo ló táìmù wo ló ga táìmù tẹ́yìn àti pín dàbí ló kàn jẹ ọ̀yà táìmù táà ń jẹ́ kí ni táìmù táà ń ra ẹ̀la watermelon oní two hundred tá a gé sí mélòó tá a gé sí mẹ́ta tá a wá fún yẹn pé ẹ̀yin náà ẹ̀gbà kan náà àjẹ́ ó jẹ́ ẹ̀ nìkan wọ́n tó lè fi sàánú àwọn èèyàn wá pèsè ẹ wá wo kíní ìgbà yóò wúlò fún yín. Allah subhanahu wa ta'ala kò sí táwọn èèyàn sọ lórí ilẹ̀ tọ́lọ́run gbọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kátà ń dá lára tí kọjú ọba adẹ́dà òtó Allahu a'lamu àìsù yẹ́jà lọ́rẹ̀ sàlẹ́ta ó ní gbogbo aláṣọ ọlọ́run tó dá wa ó lòun ló tó mọ fi iṣẹ́ òun ṣe yálà èmi orí yà báyìí náà èyí yìí وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم آه. وإلى الله ترجع الأمور tí ó ṣe ọ̀dá wa lójú kọ́lọ̀ ló yẹ ká sí táàlì bàbára rẹ̀ bó yẹ ká sí bàbára rẹ̀ ó ní pé ìyá alámù máa báyìí náà ìdí yìí ó mọ tá lọ́wọ́ báyìí ó mọ tá kí ni tá lọ́wọ́ báyìí wà máa kálífà ń eléyìí tá a ṣe ká tó ṣe léyìí ó mọ̀ ohun tá a padà ṣe ó lé kíni ó mọ̀ ohun tí a ní ṣe lẹ́ẹ̀kan sí ohun tí a ní ṣe níṣẹ́ pé lágbádá kò ní ṣe pé kíní mi ní ṣe kódà pé ó bá padà ṣe ọlọ́run mọ bí ó ṣe jẹ́. وإلى الله ترجع الأمور Àwa fẹ́ àwa kọ̀ ọ̀dọ́ rẹ̀ la máa dá gbogbo ọ̀rọ̀ sì sí. Ila Allah turja'ul umur. Mo bẹ̀ wá, àtèmi náà tí mò ń bá wa sọ yìí gbogbo gbàtà àbáṣà fi ti ọ̀rọ̀ síbi kan ọ̀dọ̀ ọlọ́jà fi sì fi ọ̀dọ̀ ọlọ́run pé àtẹ̀mí àtàlámọ̀rí àti tí ó tẹ̀mí lọ́wọ́ ìfọ̀dọ̀ ọlọ́run la padà sí i wáyé tí ní fọ̀rọ̀ mi mọ́ ọlọ́run ìlọ̀lọ́ì tòun ọ̀dọ̀ ọlọ́run gbogbo wọn padà sí i lánàá bàbá wa kan sí wọṣẹ́ lánàá mo wá gbé títóbi fún Allah subhanahu wa ta'ala pé a ah, àtòun lọ bá àlùbáàkì jálẹ̀ àlùbáàkì ọba tó tóbi tí máa ṣẹ́kù alẹ́bí láyàmùt ọba tí wọ́n fi kúrò yìí wàlẹ̀ ẹ̀ńsò wàlẹ̀ dínú yàmùtún gbogbo ìran ọmọ ni àtàlìjẹ̀nu gbogbo alátọ̀kúrò jálẹ̀ ìgbàkí bàbá wa yàsín wọ́n ṣí wọṣẹ́ lánàá àwọn èèyàn máa mọ̀ wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún bàbá wa aláàjì nẹ́jùmù yàsín ọlọ́pàá sábà foríjì wọn wọ́n jẹ́ ọ̀kan náà àwọn àgbà fún àwa nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni bàbá dáadáa ni wọ́n wọ́n wọlé tọ́lọ́run lọ lánàá ìyẹn túmọ̀ sí pé jíjí táwọn ò bá jí lọ́sàn-án àná padà fún tí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn sábà jí wọn ni wípé báwo ni Ramadan àwọn màláíkà máa dá wọn lóhùn pé kò sí Ramadan sí o ẹnu wọn bá tẹ́ gbà náà ní ṣe kí ni ní jóun mọ́ o ibi afẹ́sán ilẹ̀sán kí ni o Ramadan. so èmi àti ẹta láǹfààní kí la fẹ́ fi ṣe bó la ṣe fẹ́ lò ó tó túmọ̀ sí wípé níjọ́ kan bá bàbá yẹn ṣe lo Kàdúná tó tí wọ́n tún lo ọ̀pá bákan náà wọ́n lò wọ́n sì rí lo dáadáa ọlọ́ba àtàbójúpò fún wọn àjẹ́ pé ní tí ó kan ìwọ̀n nìyẹn tó bá jẹ́ pé ní tí ó kan ìwọ̀n nìyẹn ní tí ó kan èmi àtẹ̀yìn náà nù wà ilà wọ́ í. Sùúrù dàrú ìlú ọ̀dọ́ rẹ̀ láàdá gbogbo ọ̀rọ̀ sí torí pé ọ̀rọ̀ làwa wọ́n wá dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ rẹ̀ pé ẹni tó lọ́rọ̀ ti kó ọ̀rọ̀ padà sọ́dọ̀ ẹ̀ ẹni tó dá ẹrú ẹrú ti padà sọ́dọ̀ rẹ̀ tó ẹja múra kí la fi mú padà sọ́dọ̀ ọba tó dá wa. wà ilà lọ́ọ̀ni tó dáhùn òun. yà á ayúwa lábí náà bá lọ́ọ̀dá wọn. Uh -huh. Uh -huh. gbangba wa ó ní ká máa ṣe kí ni. ẹ máa rùkú ẹ máa ṣe kí ni ẹ máa tẹ kọ̀kọ̀ wá sùjúdù ẹ sì Allah nìkan ṣoṣo. Wa'budu rabbakum. Wa'budu rabbakum. Ẹ má sin ẹlòmíì ọlọ́run ni ẹ má A rí pé tẹ bá wò dáadáa, rùkú àti sùjú tẹ̀sẹ̀ bá dà ó yẹ tí wọ́n ní wà á búdò rọ́bà fún ìtumọ̀ ẹ̀ ni pé àti sùdúùdù yín àti rùkú yín ẹ má ṣe fẹ́ lómi o wà á bùdú tàbí ká sọ wípé nínú rùkú yín àti sùdúùdù yín wà á búdò rọ́bà fún ọlọ́run yín nìkan ni ẹ máa pè ń bẹ́ o ọlọ́run yín tó dá yín nìkan ni ẹ ṣe ni nìkan ẹ máa pè. wọ́n fún àlọ́ ìlú ẹ má jọ máa bẹ́ẹ̀ o wá fún àlùlẹ́kẹ́yìrà gbogbo dáadáa tẹ́ ẹ bá mọ̀ tẹ́sí parí láti ẹ máa ṣe ẹ máa ṣètọrẹ àánú ẹ máa so okùn ẹbí pọ̀ ẹ sì máa ran aláìní lọ́wọ́. wọ́n falẹ̀ lọ́kàyèrà ẹ máa kírun wọ́n falẹ̀ lọ́kàyèrà kí wọ́n bá rà bá wọn tán ẹ má dákẹ́ ẹ ṣe olórí láti rẹ̀ gbogbo tẹ́ ẹ bá ti mọ̀ ní dáadáa ni ẹ tẹ́ra mọ́. Làálàkùn tùfìlì ó. Làálàkùn tùfìlì ó tó lè jẹ́ ìjèrè mú o àti gbogbo ń tá dà tá a fẹ́ dà láyé kò gbọ́dọ̀ gba ìjọsìn yìí lọ́wọ́ wa tó bá ti gbà kò lè ṣeré rẹ̀. tá a bá kiri páǹsẹ̀ kankan tó dí wa lọ́wọ́ rùkúrù tó dí wa lọ́wọ́ sùjúd a jẹ́ pé tí ò bá ti jẹ́ fàyè ìjọsìn lẹ́ẹ̀lẹ́ èèyàn lè jèrè lórí ẹ̀. wáfọ̀ àlùkẹ́yẹ̀rà èèyàn lè ṣe kí ni kò ní jèrè mẹ́. ẹ má gbàgbé ọmọkùnrin kan láti fi ọdún bíi mélòó kan yóò ti tóbi ọdún mẹ́ta báyìí kò lè jù bẹ́ẹ̀ lọ ṣáàlà lẹ́kọ̀ọ́ ó fẹ́ gba sẹ́kàn lé iṣẹ́ ńlá kan tá a ti rántí wọ́n mú wọlé iṣẹ́ ńlá yẹn wọ́n wá ń ṣe interview fún un wọ́n wá bíi pé wá o ẹni táwọn fẹ́ gbà mùsùlùmí ni o ìrẹ́ ló dẹ̀dẹ́ pẹ̀lú cv rẹ táwọn rí àwọn rí pé kí ni ẹ o muslim ni ẹ yóò wá yá ọ ni o fẹ́ kírun kò Èlé pọ́wà sọ pé Ramadana lẹ́wà, ó sì ti fẹ́ máa lọlé lọ sínú kò sí bí o. Ó ní tó bá jẹ́ pé lẹ́yìn ń bá mi, eléyìí sì dá o. Òun ò ní lè fi rùkú àti sùjúùdù lẹ́ẹ̀lẹ̀. Ẹ mú sẹ́yìn lọ́wọ́, Ọlọ́run ó pèsè níbo mi ló bá bẹ̀ jáde kó nínú iléeṣẹ́ ńlá yẹn. Kò tí ì step out níbùsọ̀ kan kí lèèyàn fi ṣe kí ni o. وافعلوا الخير لعلكم تفلحون òun ló ń ṣe mí láàánú tábà ló rẹ̀ yẹn wọ́n wá ló rẹ̀ ẹni tó rẹ̀ ni o tá a ti rò pé ó rẹ̀ lóòótọ́ wọ́n wá ní tó ṣẹlẹ̀ ní pé à kò nílé kírun torí ipò rẹ̀ tó ti wà conscious tó máa ti ń ṣe àwa rò pé ẹ dákun yẹn apá wa ọ̀rọ̀ ọ̀run bọ́ àléyìn ara ń ro àléyìn oṣù látàná tó máa ti ń sọ tó máa ti ń wí tó máa wọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó máa pé kíbla ló dojú kọ ẹni ó máa kí wọ́n á fi lọ́ lọ́rùn wa. Mo wípé ibi tí èrè rẹ̀ wà, ó ní tẹ́ni kó ṣe wù. La'allakum tuflihun. A rí wípé Allah subhanahu wa ó ti sàtírí èrè ayé fún Èrè ayé ò sí ibiṣẹ́ o. Èrè ayé kò sí bo. Bẹ́yà bá lọ ìlú èbó, tán ní ìlú èbó lọ nígbà ó lè mú tọ̀ ni kò dúró tọ́lọ́run rẹ pé tí n bá ti dọ̀hùn ní fọlọ́hùn mi lẹ́lẹ̀ torí pé ẹni tó lẹ̀mí tí ìfi ṣiṣẹ́ lọ́hùn ún ni èèyàn lè dọ̀hùn tí ó kò láti táwọn èèyàn máa kú lọ́hùn ni tẹ́ ẹ bá wá lọ tán sọ̀hùn kí lè wo àsọ̀fọ́ lọ́hùn eré dà ẹni tá a sọ pé jèrè òun lẹni tí ń ṣe rọ̀ pé òun lẹni tí ń ṣe kí ni ìṣèṣùjú náà. wàjáhìndùn ìlà ìṣàkó. Ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ. Àbẹ̀fẹ́ ká dá wa lágara. Abẹ́ Allah subhanahu wa ọba dẹ́dà. Yassir alayna ibadatak. Ìjọsìn rẹ̀ yóò rọrùn fún wa. Àdúrà tá a mú lọlé tó bá múra sí. ala zikirika wa wa Lẹ́ẹ̀kan sí اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك